جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تغيب وحبك في قلبي وكيف تغيب لا تقذفونا بالشذوذ فهمنا سرنا على ناجل خليل محمد وبقول من شرع شريعتنا سنا وعلى مقولة لكريمتنا هتدي ولكل قول نستدل بهاية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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ló ní gbogbo ọpẹ́ oore àkọ́kọ́ tí àwa mùsùlùmí tí a lè má dúpẹ́ rẹ̀ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí tá sí ní islam ìdẹ̀kùn yìí òun ló ga ju gbogbo ìdẹ̀kùn tí ń bẹ lórílẹ̀ ayé lọ torí gbogbo ìdẹ̀kùn tí ń bẹ lórílẹ̀ ayé gbogbo ẹ̀ ni padà tán tí ò ní wúlò fún kò ní wúlò fún gbẹ́dẹ́ bí ní wípé yóò tiẹ̀ wá wúlò fún yàn ní gbangba ta ọjọ́ gbẹdà kìámà bí ní wípé yóò tiẹ̀ wá gbéyàwó nù àlìjánná nígbà tí o bá ti sí oore Islam nínú ẹ̀ oore náà lọ́wọ́ wá sí fún èmi àtẹ̀yìn tá a wà níbí àbẹ̀lọ́wọ́n kọ́lọ̀ kó wọ́n gba oore náà ní ọwọ́ wa. àlékún dáadáa nínú Islam ọlọ́run kó fún ẹnì kọ̀ọ̀kan wá ṣe ọlọ́run kó má gba Islam náà ní ọwọ́ wa kọ́lọ́run kó pa wá ní ẹ̀ta àjẹ́ mùsùlùmí kọ́lọ́run kó gbé wa dìde ilé ẹ̀ntì àjẹ́ mùsùlùmí kọ́lọ́run kó ṣe wá lẹ́ni àlìjánà pẹ̀lú sábàbí Islam orí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlàáfíà àlàáfíà òun náà ni orí ẹlẹ́ẹ̀kejì ètò jẹ́ pé àlàáfíà tọ́lọ́mọ bá fún wa òun náà ni a fi jókòó síbí lónìí kí ọlọ́run kó má gba àlàáfíà náà ní ara ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́run kó tún ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa oore ẹlẹ́ẹ̀kẹta òun náà ni oore ìfọ̀kànbalẹ̀ tá a mọ̀ sí ní mọ́tòlẹ̀ amúnì oore pé ọlọ́run ọba ó fi wá ní ọkàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí kọ́lọ́n kó mọ̀ yọ ìfọ̀kànbalẹ̀ fún bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó tó bá wa ṣe sí agbègbè yìí gbogbo agbègbè tí ó wá sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá wa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ oore ẹlẹ́ẹ̀kẹrin tó tẹ̀lé òun náà ni orin pé ọlọ́run ọba ṣẹ̀wá kù sórí ayé tá a mọ̀ sí ní mọ́tòlì ìbíkọ́ ọlọ́run ọba ṣẹ̀wá kù ìṣẹ́kù wa tọ́lọ́run ọba ṣẹ̀wá kù yìí a fi ń bẹ lọ́run tá a dúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ pé kọ́lọ́run ṣe ní tí a fi rí ọ̀nà ọlọ́run kọ́lọ́mọ́ ṣe ní tí a fi rí ìbínú ọlọ́run àwa bẹ lọ́hùn lórí gbogbo àwọn oore tó kù tọ́lọ́wọ́n bá ṣe fún wa náà ọlọ́mọdé kí àwọn oore náà ọlọ́mọdé kó bàjẹ́ àlékún oore ọlọ́mọṣẹ́ bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo àwọn oore náà ọlọ́jẹ́ wọ́n wúlò fún ọláyé àti lálùkìyàmá ọláyé tóbi ọlọ́run àwa bẹ lọ́hùn fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sán yìí ọlọ́run kó ṣe ní ètí àáfírí ìyọ̀nà ibi tí màá máa bá wa sọ ọkọlọ́kọ darí mi ọ̀rọ̀ tí ó máa bá ti tọ́lọ́wọ́ bá tó ṣiṣẹ́ rẹ̀ mú kọ́lọ́n jẹ́ kí n máa bá wa sọ kọ́lọ́n wa jẹ́ ti ara bẹ̀rí ìyọ̀nà ọlọ́run ẹ̀yin náà ti ẹ̀ máa gbọ́ ọlọ́nkún fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà ẹ̀yin náà ti bí àgbọ́yé ní àkẹ́rí ìyọ̀nà ọlọ́run bá kọ́lọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà kọ́ lọ́nà fún mi àtẹ̀yìn láyé àti lálùkì àmọ́ la hawla wala quwwata illa ní àná tafsiri tá a ṣe lánàá àwa nínú Suratul Anbiya Quran twenty one aya thirty òun náà ni a ti ṣe tẹ̀sílì ní àná ọlọ́wọ́n bá ń sọ fún wa níbi aya thirty yìí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. ọlọ́ọ̀bá ó mú àmì meji wá nínú àyà tí wọ́n ka fún wa yìí nínú àwọn àmì mẹ́fà tá a sọ fún wa lánàá àmì meji wa nínú yìí ọlọ́wọ́ bá fi n ṣe àmì o fi n pe àwọn tí wọ́n já àwọn kèfèrí ní àkíyèsí kí wọ́n lè ọlọ́ni sí àwọn kèfèrí ò ti mọ̀ ni. àwọn yàrá lẹ́dí lákàfàrú àna sàmáwá àti wàlẹ̀ àwọn ọ̀dọ̀kà lẹ́ta ọtí kan. ọlọ́ni tí àwọn kèfèrí ò bá máa káwọn kèfèrí ìbí ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa pé sánmà àti lẹ́lẹ́ yìí kì ṣe bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. méjèèjì ó wà ní rọtikọ́n ní tó lẹ́pọ̀ mọ́ra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. àṣàlàyé fún wa náà lánàá pé wọ́n lẹ̀pọ̀ mọ́ra wọn ni ọlọ́run ọba wa pé wọn ọlọ́run ọba pé kí sẹ́mù máa lòkè kí lẹ́ẹ̀lẹ́ o wà nísàlẹ̀ ọlọ́run tún pín sẹ́mù àkọ́jẹ́ méje ọlọ́run pín ilẹ̀ ẹlẹ́ náà àkọ́jẹ́ méje ọlọ́run ọba ní kí ìmọ́lẹ̀ ò jáde látara òkùnkùn tí ń ní àárín wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọlọ́run ọba náà tún wá ní omi jáde látinú kí àwọn arúgbìn ó sì tún máa yọ jáde láti inú lẹ́lẹ̀ ọlọ́run ọba tó ṣètò yìí fún sánmà àti lẹ́lẹ̀ ọlọ́run ní àwọn méjèèjì wà ní àsopọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọlọ́run fáfatakọ̀ fáfatakọ̀ náà ọlọ́run àwọn ọlọ́run wá split wọn ọlọ́run àwa pín wọn yẹ́lẹyẹ̀lẹ́ ajé kí sánmà ó máa lọ òkè gẹ́gẹ́ bá sọ fún wa àníkílẹ̀ wa ń sálẹ̀ àtúnikí sánmà ó máa méje kílẹ̀ lẹ́nu ó máa méje kójú ọmọ rọ láti sánmà kírúgbìn ọmọ jáde láti lẹ́lẹ̀ kí òkùnkùn ọmọ wà kí mọ̀lẹ́nu ọmọ wà ọ̀rọ̀ ní fáfà tàkùn náà wà ọ̀rọ̀ ní tàṣẹ fáwọn méjèèjì ni. wàjálínà mina lima ìkúlà ṣe àyè àfàlà yóò mìíràn. ọlọ́run bá wá ní gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó ń mí lọ sókè tí ń mí lọ ọlẹ̀ gbogbo wọn pátá yányán ó níbẹ̀rẹ̀ wọn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní so sómi omi olùbẹ̀rẹ̀ wọn iná ta fi dá àwọn àlìjànú omi olùbẹ̀rẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ tá fi dá àwọn omi rẹ̀ gbogbo ẹ̀mí tó lọ́wọ́ bá ń fi sẹ́ni kọ̀ọ̀kan wa la tó fẹ́ sí jésù gan náà lára omi rẹ̀ bí jésù náà bá fi atẹ́gùn sí ara àwọn ẹyẹ so látara bẹ́ẹ̀ gbogbo asinu gbogbo nǹkan pátá yẹn omi ni ẹ bá lọ́ba ti sọ bí wọ́n yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sẹ̀mí wọ́n máa ní bùkátà sí omi ọlọ́ni ẹ̀yin náà wò adá gbogbo nǹkan pátá yẹn láti pàṣẹ omi gbogbo nǹkan tí ń sẹ̀mí pátá yẹn ọlọ́ni adá wọn láti pàṣẹ omi náà. àfàlà yóò rí ọlọ́ni pẹ̀lú àwọn àmì méjèèjì tí mo sọ fún yìí tẹ́yìn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tá a jọ́ mi àkàndínlé ayé la bá bẹ́ẹ̀ ọlọ́run bá wa sọ nǹkan tó jẹ́ wípé a mọ̀ láti lẹ́lẹ̀ wa kó fi yé wa ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí ọ̀yọ́ ní sẹ́ẹ̀ ní nígbàgbọ́ pẹ̀lú nǹkan tẹ́mi ọlọ́run bá ṣàlàyé fún yín náà. وجعلنا في الأرض رواسي أن تميد بهم ọlọ́run ọba tún àwọn àmì méjì míì wá nínú àyà yìí mẹ́rin ọlọ́ni wájà anáfẹ́lá arúndì rọ̀wá síyà áńtàmí dàbí yìí ọlọ́ni àwọn tá ń jẹ́ àwọn kèfèrí kí wọ́n tún wòye sílẹ̀ yìí àwọn ọlọ́run ọba la ṣe sórí ilẹ̀ ẹlẹ̀ rọ̀wá síyà àwọn òkè tí wọ́n bá wa tí a fi ṣe ìkàn tá a fi kan ilẹ̀ ẹlẹ̀ mọ́lẹ̀ torí pé ilẹ̀ ẹlẹ̀ yìí ó ń lọ ó ń bọ̀ ni kò dúró sójú kan ilẹ̀ ẹlẹ̀ yìí ó ń ṣùgbọ́n Ọlọ́run bá ti bá wa fi òkè ó ti bá wa fi dè mọ́lẹ̀ làwọn ò fi mọ̀ pé ó mú fún rárá sọ Ọlọ́run bá ní torí kí wọ́n fi dè mọ́lẹ̀ à ń tẹ̀mí ìdàbí ìlú kí wọ́n bá jẹ́ wípé ilẹ̀ ẹlẹ́ ó lè gbé àwọn èèyàn ṣubú Ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀ lára àwọn kan tá rí nìyẹn tọ́lọ́run bá fi ṣàlàyé fún wa táwa ọmọ tá a kàn gbélé ayé tá a kàn dó sórí ilẹ̀ tá a mọ̀ Ọlọ́run bá fi ṣàlàyé fún wa kálíbà àmọ́ títúbi Ọlọ́run náà وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون ọlọ́run ọba tí wọ́n mú ẹlẹ́ẹ̀kẹrin wá ọlọ́run wa ja'alna fiha fijajan subulan la'allahum yahtadun ọlọ́run àwọ̀ ọlọ́run ọba àwọn ara tí wọ́n á gbé sórí ilẹ̀ ẹlẹ́ fìjájáhùn a jẹ́ kí àwọn àlàfo máa bẹ láàrin òkè kan sókè kan tá a bá ní kí gbogbo rẹ̀ ojókè kò síbi tá a fẹ́ gbà kọjá ọlọ́run ni a jẹ́ kí àwọn àlàfo máa wà láàrin òkè kan sókè kan ṣubúlan tí wọ́n máa jójú ọ̀nà tẹ́lẹ̀ máa lọ gbàdébi bùnmí ẹ bá fẹ́ lọ jẹ́pẹ́ ẹ fẹ́ lọ ra nǹkan bì kan ẹ fẹ́ wá bùkátà lọ́ọ̀lù kan ẹ fẹ́ délùú mi ọlọ́run a jẹ́ kí òkè yẹn kó má sopọ̀ mọ́ra wọn á fi àlàfo sí ẹ̀ka ìyọ̀fẹ́ kẹlẹ́bà máa rí bẹ̀gbà kọjá sí gbòmí ọlọ́run ní àṣírí fún yín làálàhùn. ọlọ́run a fẹ́ kí gbogbo wọn a fẹ́ kí wọ́n máa mànà débi tí wọ́n bá ń lọ lórí ìràwọ̀ ọlọ́run bá fi ṣe léyìí fún yín. so eléyìí lára àwọn tọ́lọ́run bá fi ń pè wọ́n lákìí sí ìtọ́jẹ́lẹ̀ kẹrin náà. وجعلنا السماء سقفا محفوظا. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé ọlọ́run ọba ni àwa láṣẹ sánmà sákúfáhùn màfúùdọ̀ ọlọ́run ni àwa láṣẹ sánmà ní àjà ọlọ́run ọba gbélé wa lórí ó ṣe ní àjà ó ṣe ní nǹkan lọ́sẹ̀ ní pé ọlọ́run ọba gbélé wa lórí sákúfáhùn màfúùdọ̀ ọlọ́run ọba dáàbò bùkún jẹ́ ọjà láti jọ yìí kò dẹ̀ ní bùkátà sí pé ẹjẹ́ àtúnlọ gba àwọn èèyàn kan tí ó bá wa tún ṣe lábàárọ̀ lọ́wọ́ àti dábẹ́ tá a bá kọ́ nǹkan kan tó bá ti pẹ́ àwọn yóò ní à kíní yìí ẹ máa bẹ̀rù rẹ o inú kí wọ́n tún ṣe inú kí wọ́n máa bẹ̀rù ẹ pé ó lè má pẹ́ wọ́n ó ti wà tipẹ́tipẹ́ o so látara abẹ́ ọlọ́run a ní àjà kan máa fún ìdọ̀nù táwọn ọlọ́run ọba dáàbò bò adáàbò bò pẹ̀lú pé ajé àwọn àṣàyàn àti ìnáwó débẹ̀ adáàbòbò àtúnjẹ́ kó wó lulẹ̀ mọ́ yín lórí àwọn ọlọ́run bá ládáàbòbò náà. wàhùn àní àyà ti àmọ̀ ìlú. ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n já àwọn kẹfìrí gbogbo àmì tí ń bẹ lára sánmà àwọn kẹfìrí òrònú sí òjò ń jáde ń bẹ àwọn kẹfìrí òrònú sí oòrùn ń jáde ń bẹ àwọn kẹfìrí òrònú sí òṣùpá ń jáde ń bẹ àwọn kẹfìrí òrònú sí àwọn màláíkà kan sọ̀kalẹ̀ láti bẹ̀ àwọn kẹfìrí òrònú sí àṣẹ ọlọ́run ọba àtibẹ̀ ló ti ń wá àwọn kẹfìrí òṣèlú ń sí náà. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni bí ẹ ti ń rí òru ti ń wá tẹ́ ẹ̀ rí ọ̀sán ti ń wá ó yẹ kẹ́ ẹ máa ṣe mọ̀ tẹ́ ẹ̀ rí oòrùn ti ń wá nínú ọ̀sán tẹ́ ẹ̀ rí òṣùpá ti ń yọ nínú alẹ́ ọlọ́ni gbogbo àwọn ilé náà ọlọ́ni ẹ kí á tara abẹ̀ ká mọ̀ pé ọlọ́run yìí ọba kan ṣoṣo ni. ọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ wá ń rí ìpátá yányá ní ọ̀sán ni o àti nǹkan rí ní fi fàlàkì yẹsibáhó. ọlọ́ni kù ló ń fi fàlàkì yẹsibáhó. ọlọ́ni ìkọ̀ọ̀kan wọn ló jẹ́ pé ọ̀nà tí wọ́n ń gbà kọjá àti pé ọ̀nà fún wọ́n máa gbà rìn káàkiri ọ̀nà yẹn ni wọ́n wọ́n ń sáré ń bẹ̀ wọ́n ń rìn níbẹ̀ so nínú Islam nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ń rìn ní ààyè tọ́lọ́run bá gbé wọn sí lóbi jẹ́ pé ìgbàgbọ́ tàwa ni pé oòrùn kò dúró sójú kan lọ́dọ̀ àwọn onímọ̀ geography ni pé oòrùn ló dúró sójú kan àwọn yòókù àwọn planets yòókù wọ́n ń rọ kiri ká ṣùgbọ́n nínú Islam jẹ́ ọba àdìsọ náà ni pé oòrùn náà òun náà move ó ń lọ láti bìkan bọ́ síbìkan lójoojúmọ́ tọ́ pé tó bá kú ọmọ lọ forí balẹ̀ ní abẹ́ arṣọ ọlọ́run bá pẹ̀lú àdìsí tó lálàáfíà gan so látara bẹ́ẹ̀ òun jẹ́ nǹkan tí ń lọ tí ń bọ̀ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣàlàyé fún wa ọlọ́run àtòṣùpá o àtòòrùn àtàwọn ara wọn gan gbogbo wọn pátá yányá òun náà ni wọ́n mú fún níbi ààyè tí wọ́n ti mú fún náà mú. وما جعلنا لبشر من قبلك لخلد ọlọ́run ní ìwọ ànábì àwọn ọlọ́run ọba ò ṣe libasharin min qablikal khulit a ṣe fún abara kan tó ti ṣáájú rẹ pé máa bẹ gbére ló pé àyà iná ni àbákùrì ká gẹ́gẹ́ sọ fún alánà nígbà tá nàbí kú tó kìsà nàbí tó ń parí pé wà nàbí yá wà kọ́lì yá wà sọ̀fì yá ó ń pariwo bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà gẹ́gẹ́ àti sọ́wọ́ àná bẹ̀ẹ́ hákì ó sọ fún wa pé ọwọ́ kàáyà pé wà máa já alina libashari ní public calculate ọlọ́run ọba ò ṣe fún abára kan síwájú ànábì pé kọ́ máa jẹ́ ẹni tí ó máa bẹ gbére náà. àfàyín tàbáwò mọ̀lùkọ́ ìlú. ọ̀rọ̀ ni àfàyín ta àwọn àfàyín ta ẹni wọ́n tẹ́lẹ̀ bá kánú méjèèjì ṣẹ́dá ànábì bá kú fàwọn mọ̀lùkọ́ ìlú náà ṣé àwọn yẹn ti wọn ṣé wọn máa jẹ ẹni tí ó máa bẹ gbére nìyẹn ni àwọn kẹfẹ́ tí wọ́n fẹ́ máa fi kú yọ ànábì bá ànábì fẹ́ kú àwọn náà ní wọ́n fẹ́ gbére àwọn náà padà kú náà ni. ọlọ́run kúndùn nẹ́fṣin gan ikọ̀tún mọ́ọ̀tù ọlọ́run gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni ọ̀tọ̀ kú sọ ẹ̀mí kọ̀ọ̀kan ìṣáyé nípa ọlọ́run bá ti sọ ọgbólóyìn ó sọ lé àwọn àyè mí nínú àlùkùránì kẹrì ọlọ́run kúndùn nẹ́fṣin gan ikọ̀tún mọ́ọ̀tù gbogbo ẹ̀mí pátáyányá òun náà ni ó nǹkan bẹ́ẹ̀ pé yóò tọ́kù àwọn afáàní títọ́ wòye náà ni sakaratul maut ó sọ lọ́wọ́ bá ní pé wà inna lil maut la sakarat dájúdájú ó wà fún ikú àwọn ìmúríra so èèyàn ó máa ní àwọn péyàn fẹ́ kú so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé dá ikọ̀tul maut ìtọ́wò kú kò sí ẹni tí ẹ̀ tí ò ní tọ́wò ẹ̀mí kọ̀ọ̀kan náà tọ́wò ọlọ́run nìkan náà ni ọba tí ò ní kú náà. ونبلوكم بالشر والخير فتنة ọlọ́run ọba máa tẹ̀sí pẹ̀lú aburú àti rere fitinatan ọlọ́run ọba máa ṣe ní àdánwò ọlọ́run ọba fi ń tẹ̀sí ẹnì kọ̀ọ̀kan wa ni ẹlòmíín wà ọlọ́run ọba ó ṣe aburú fún orí òfin mọ ọlọ́run ọlọ́run ọba ṣe aburú fún yóò wá dẹni ọlọ́run látara bẹ́ẹ̀ yóò sì máa ṣe lọ́nà dáadáa aburú yẹn ọlọ́run ọba fi ràn lọ́wọ́ láti lè fi ṣe kíni o láti lè fi di ẹni ọlọ́run ẹlòmíì wà rìnrìn lọ́lọ́run bó fìràn lọ́wọ́ tóbi dẹni ọlọ́run bọ́dọ̀ bá ti ń ṣètò rẹ̀ nìyẹn ẹlòmíì dẹni àti dáadáa tọ́nà bá bá ṣe fún kò ní wúlò fún kò ní jọ́ dẹni ọlọ́run ẹlòmíì àbúrò tọ́nà bá tún ṣe fún kò ní jọ́ dẹni ọlọ́run ètò ọlọ́run ọba òun náà ni gbogbo eléyìí ọlọ́run ọba máa tẹ̀sìn wa bil hasanat wasayiat pẹ̀lú dáadáa gẹ́gẹ́ nínú gẹ́gẹ́ bí tí náà àyà náà àti àwọn nǹkan dẹ́gbẹ́ kò tún dáa ọlọ́run ọba náà ní fi gbogbo ẹ̀ ọ̀dọ́ rẹ̀ ló ti ń wá ọlọ́run fi ń tẹ́sítì wa ni náà mi. wáyé iná tó jà ó. ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti wá sí kẹ́sí tó gbogbo yín padà yáyá wọn ò dá yín padà wá sọ́dọ̀ àwọn ọlọ́run á wà sẹ́yìn lẹ́sàn-án ẹ ń bá ṣe rere á san lẹ́sàn rere ẹ tó bá ṣàbùrú àwọn ọlọ́run bá san ní ẹ̀sàn àbùrú ibi ni a bá tẹ̀síìrì dé ní àná sọ tẹ̀síìrì wa lónìí yóò bẹ̀rẹ̀ láti aya thirty six nínú suratul anbiya quran twenty one òun náà ni tafsiri wa yóò ti bẹ̀rẹ̀ lónìí so náà ni wọ́n máa kà fún wa kọ́lọ́n kó sọ́dọ̀ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم وإذا رهاك الذين كفروا إن يتخذونك إلا أزوا الذي يذكرها ليتقون وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن الصادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن زؤورهم ولا هم ينصرون بل تاتيهم بغتة فتبغتهم فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bí ó ti ń bá wa sọ̀rọ̀ bọ̀ ọlọ́run bá tún fẹ́ bá wa sọ̀rọ̀ ní òní nínú súratul Anbiya. No òun náà ni ọlọ́run ọba ti fẹ́ bá wa sọ̀rọ̀ aya tí a wá dé òun náà ni aya thirty six ọlọ́run ọba fẹ́ sọ nípa ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí èyí tó jẹ́ pé nígbà tí wọ́n bá ṣe wáàsí fún wọn instead kí wáàsí yẹn ó wúlò fún wọn kò ní wúlò fún wọn èyí tó jẹ́ wípé àwàdà awẹ́wà òun náà ni wọ́n máa fi wáàsí ọlọ́run ọba ṣe ẹni títún ṣe wáàsí fún wọn àti ń sànàfisà sálàmù àwọn èèyàn yìí wọn ò tún máa fi ànàfisà sálàmù wọn ò tún máa fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé fún wa bí ìṣesẹ́ àwọn kèfèrí ti rí tó bọ́lá ọba ti mú àwọn àmì wá tó fi ń ṣàlàyé tó ní kánàbí ó máa fi ṣàlàyé fáwọn kèfèrí ṣùgbọ́n ọlọ́run bá ti mọ̀ pé àwọn kèfèrí ìwọ̀n ò ní gbọ́ bí kò ṣe pé wọ́n máa fi ànábì ṣe yẹ̀yẹ́ ni sọlọ́run bá ti wọ́n ń sọ fáànábì pé n tí wọ́n máa ṣe nìyí o àbí nǹkan tí wọ́n ń ṣe òun náà ni àwà yẹ̀yẹ́ òun náà ni wọ́n máa kà fún wa nínú ááyà ọlọ́run ọba ni wá ìdárọ̀ àkọ́. ìdárọ̀ akẹ́lẹ́dínà kẹfàrú ìyàtàkùnúnàkà ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìgbàkígbà tí wọ́n bá rí wà nábì gbogbo ìgbà tí wọ́n bá ń rí wà nábì ni iṣẹ́ negative ló wá ìyẹ tẹkìdúnáka wọn ò ní máa mú wa ànábì ní nǹkan kan ju ìlà húzùwánì ju ẹni tí wọ́n máa fi ṣàwàdà lọ ẹni tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ẹni tí wọ́n máa fi ṣe àwẹ̀wà òun ni wọ́n máa sọ̀rọ̀ ànábì dì sọlọ́mọba ń sọ ìṣesí àwọn kẹfìrí náà. هذا الذي يذكر آلهتكم ọlọ́run ọba ó ní gbólóhùn tí ó wà máa jáde lẹ́nu wọn gbólóhùn téèyàn máa fi yẹpẹrẹ èèyàn tán yányá òní ó máa jáde lẹ́nu àwọn kèfèrí wọ́n máa sọ báyìí pé àhádà lẹ́dì yẹ́dìkúrò àlẹ́ àtàkùn ṣé eléyìí náà ni ẹni tí ń yẹ́dìkúrú bẹ̀ yóò máa túmọ̀ sí ẹni tí ń fa ìdá kankan so òsèlè náà lẹ́ni tí ń bú ẹni tí ń fi kan àálẹ̀ àtàkùn òsáyín so àwọn tó jẹ́ àwọn tí wọ́n bá fẹ́ yẹ pẹ́ra àdéhùn eléyìí náà eléyìí kí wọ́n lè jẹ́ báyìí táwọn ẹbí dẹ̀ kọjá eléyìí lọ́dọ̀ wọn torí pé èèyàn pàtàkì lànàbì jẹ́ lọ́dọ̀ wọn kọ́lọ́n tó gbànàbì dìde ẹni tó ṣe é fọkàn ni tí gbogbo wọn náà ti mọ̀ yí pé ẹni tó ṣe é fọkàn tán lànà bí ṣùgbọ́n gbàgbé pé wọ́n fẹ́ gbáṣẹ́ dáná bí gbá wà tó gbé wá òun ló jẹ́ kí wọ́n wá máa fi ẹnu ẹ̀tẹ́ tàkìrì yẹn wọ́n ń fi ẹnu ẹ̀tẹ́ àwọn àbújá àtàwọn yòókù wọn àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn ni wọ́n ń sọ àwọn gbólóhùn yìí ọlọ́ba náà sì fi ya alábùkù ìyá ẹlẹ́tẹ̀ ọlọ́ba fi jẹ wọ́n láyé ń bì ẹ̀tẹ́ wọn ò sì tí ì tán ẹ̀tẹ́ wọn tó ń bọ̀ lálẹ́ kìámà àwọn tá a dá wọn mọ̀ yìí àtúrẹ́ tẹ wọn tó bá ti jọ́ mi kìámà àníbi wàá jẹ ní àpọ́nlé ọlọ́run pọ́n láyé láyé ọlọ́run tún pọ́n lé tó bá ti jọ́ gbé lálẹ́ kìámà táwọn ò so gbọ́dọ̀ tí ń já lẹ́nu àwọn kèfèrí ni pé àádọ́lẹ́dì. àádọ́lẹ́dì yazikuru aliyatakum. ṣé eléyìí ṣé o ní wọ́n ń jẹ́ ẹni tí ń fi àìdá kan òsáyín níbo ni gbọ́dọ̀ tí wọ́n sọ nínú sọ́ọ̀tù furukọ́n Quran twenty five irú àyà yìí náà wà ń bẹ̀bẹ̀ èyí tí wọ́n sọ lélẹ́yìn wọ́n tún sọ míì so aya forty one àti forty two níbẹ̀ bí aya yìí ti wáyé àméjì jọra wọn ṣùgbọ́n gbólóhùn tí àwọn kèfèrí sọ fáwọn ẹbí ń bẹ̀ ó yàtọ̀ sí gbólóhùn tí wọ́n sọ bíbí náà. وإذا رأوك إن يتخذونك إلا هزوا. bọ́lá ti mú aná ni ọlọ́run wáyé dáárọ̀ àwòkà kò mú àlejò náà káfàrú wa mọ́ ó ti fi arọ́pò orúkọ dípò wọn ọlọ́run nígbà tí wọ́n bá rí wa ànábì ìyẹ tẹkìdúnàkà ìlà òzùwàn wọn ò ní mú ọ ní nǹkan kan ju ẹni tí wọ́n máa fi ṣàwàdà lọ yẹ̀yẹ́ ni wọ́n máa fi ọ sí bí wọ́n béèrè nǹkan wọ́n fẹ́ fi ọ sí yẹ̀yẹ́ ni kékeré wọ́n fẹ́ wá òdodo látara rẹ̀ bó wọn tó a máa sọ. So, هذا الذي بعث الله رسولا wọ́n wá ní àhádà lẹ́dí ibà àṣàlọ́ àwòrán sùn rẹ̀ fẹ́ gbòjìṣẹ́ jìdì sílẹ̀ ìlọ ìkọlọ ìkẹlẹ̀ ìkẹlẹ̀ ìkẹlẹ̀ ìlọ ìtọ́lọ̀ gbòjì lójìṣẹ́ tábà rẹ̀ fẹ́ máa pè rẹ̀ lójìṣẹ́ sílẹ̀ ìlọ ìkọlọ̀ pè rẹ̀ ẹ̀wù gbólóhùn ìyẹpẹrẹ tí ń wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n sọ sí alábìsà sọ́lọ́m náà. إن كاد ليضلنا عن آلهتنا so wọ́n ní gbólóhùn sọ́dún fúrukọ́ọ̀nù ni wọ́n ń kà fún wa yẹn àwọn tí wọ́n sọ gbólóhùn yẹn ẹ má pè gbólóhùn yẹn o <laughs> gbólóhùn tí wọ́n sọ yẹn o gbólóhùn tí wọ́n sọ lẹ́yìn ẹnu sọ́dún fúrukọ́ọ̀nù èyàn ó fi mọ̀ pé gbólóhùn tí wọ́n sọ yẹn wọn ò mọ̀ tí wọ́n sọ ni wọ́n tún wá sọ gbólóhùn mi lẹ́yìn ẹ̀ అని díẹ̀ ló kú kọkùnrin yọ sọ wánú kó ojú sàwátánsì o ọ̀rọ̀ rẹ̀ ìmá mú fún wa ń gbà mí o ọbẹ̀ lè sọ wánú kó ojú sàwátánsì o tíntìn ló kú kọ sọ wánú ọbẹ̀ sísọ ọ̀nà àwọn kà sí pé ọbẹ̀ sọ àwọn ònà kó ojú sàwọn ọ̀rọ̀ rẹ̀ ah sẹ́dẹ̀ẹ́kọ́ máa sọ pé ẹ̀ẹ́nù. táwọn ọ̀dọ́ mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ bá wọn ní máa ń mi ọkàn àwọn àwọn rí pé òdodo ni pé ah títí ló kù kó kó má kó bí òsà wọn. Lọ́wọ́lá àǹsọ̀bárùnà àlẹ́yà. Tí ẹ bá ṣe pàwọ́ gẹ́gẹ́ ṣe sùúrù lórí òsà pé òsà ẹ̀ lámà sí. Ah, kò bá ti lè kó bẹ́ẹ̀. <laughs> Tí ẹ bá ṣe pàwọ́ ṣe sùúrù pé ah kíní yìí ibi tó ibi tó gbọ̀rọ̀ sọ dé ibi tí ọlọ́run fún lẹ́bùn dé ah ìkọ̀bá eh, eh, àwọn tó ń bá nàbí nu àwọn ògbóló tẹ́sọ lẹ́yìn ẹ̀ kéde ẹ̀ bá yẹ pé àwọn ọmọ ọlọ́run ọmọ pé á ṣe sùúrù lórí kíní yìí ni àníjójú ó tì wá ó là ń ṣe. nam. وسوف يعلمون حين يرون العذاب. ọlọ́run ni wọ́n ń bọ̀ wá mọ́ nígbà tí wọ́n bá rí yá ọlọ́run ni ẹjọ́ bá fẹ́ ẹjọ́ sọnù nínú wa nínú wa àwọn àtàlẹ́bí wọn bọ̀ wá mọ̀ àwọn ni wọ́n sọnù àbẹ́bí ọ̀tọ̀ wọn ọ̀gá aláìfẹ́ fọ́ọ̀nù mọ̀ wọn ni ẹ̀rọ ẹ̀ fọ́ọ̀nù mọ̀ wọn wọn lọ fẹ́ sọ àwọn nù sọ́fẹ́ sọ wọn nínú ṣé wọn mọ nǹkan tí sọ báwọn wọn ni ah títí ló kú ojú ìbáṣe pé ra ah ẹ pé kò sódodo kankan lọ́dọ̀ wọn nìyẹn wọn ò lẹ́rìí kankan lọ́dọ̀ wọn wọn kàn ní àwọn kan fara dání pé ẹ sáà àní fòsàn yín lẹ ojú ọ̀gbọ́dọ̀ tiwa oníkan wọn sí i so àwọn tó ń pè é tó ń fẹnu tẹ́ńbẹ́lú ànábì wọ́n á mọ̀ pé ànábì kú òun lẹ́jẹ́ kí wọ́n fẹnu tẹ́ńbẹ́lú tó ọ̀rọ̀ wájú ọ̀rọ̀ ẹ̀yìn ń takò ọ̀rọ̀ tí wọ́n sọ wájú ebi tó wọn sọ tó fún kọ́ ọlọ́ba wọn sọ bíi pé wọ́n fẹnu tẹ́ńbẹ́lú ànábì pé sẹ́lẹ̀. nsẹ́lẹ̀ yìí lẹ́dọ́ sẹ́yìn pé òòsà yín dín fa ìdá kan gbogbo mẹ́rin ti tíráyì tó kí wọ́n fa ìdá kan ànábì ọlọ́run fún ọlágbára rẹ̀. نعم وهم بذكر الرحمن هم كافرون وهم بذكر الرحمن ọlọ́run ni wàhùn àwọn tó ń jẹ́ àwọn tafsiri ni umu ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ yẹn náà ó jẹ́ taokidi fún umu alákọ̀ọ́kọ́ yẹn ni wàhùn káfírúnà bí dhikri rahman tá a bá ti gbọ́ araman báyìí tá a bá ti dákọ̀ araman létí wọn báyìí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tí wọ́n bá fi lè dákọ̀ àrọ̀ ti wọn wọ́n ṣe kèfèrí ni wọ́n mọ ọlọ́run ọba pé ọlọ́run ọba ni àrọ̀ àmánì ó kọ ọlọ́run ọba tí mọ ni wípé ọba ń jẹ àrọ̀ àwọn mà tí àwọn bíbá ń aláwù létí wọn wọ́n pé sì tún máa ń àwọn nígbàgbọ́ pé ẹnìkan A ọdọ fún wọn ní agbára pé kí máa jọ́ lọ́hùn wọ́n gbà bẹ́ẹ̀ dáhùn kẹfẹ́ ti gbà náà ṣùgbọ́n nígbà tí wọ́n dàpọ̀ Rahman wọ́n ní sórí àti so Raman dán sọ yìí o à nígbàgbọ́ sí i káàfin ló nàbí dìkìrì Rahman tí wọ́n bá ti ń dàpọ̀ Rahman báyìí <laughs> wọ́n máa ṣe kẹfẹ́ sí ni lóbi jẹ́ pé so táwọn ẹbí bá ti dákọ rahman òun ni gbólóhùn yẹn àwọn kẹfìrí pé ti mọ tó yẹn wọn máa ń kórìíra rẹ̀ ọlọfẹ sọ fún wọn bẹ́ẹ̀ náà lọ. ọ̀rẹ́ra kí lálá òun dúdú lè rahman. ọlọ́run tá a bá sọ fún wọn wípé òsùjúdù lè rahman ẹ forí balẹ̀ fún arahman ọlọ́run bá ti ṣe rahman. قالوا وما الرحمن أنسجد لما تأمرنا wọ́n ní ramanu wo ni ká forí kalẹ̀ fún kẹ́nẹ̀ ramanu wo anasijudu lè má ta àmú ìnà tó ń pa aláṣẹ so ramanu wo ni ká forí balẹ̀ fún wọ́n ti bọ́ lọ́nà ní jẹ́ ramanu wọ́n gbọ́dọ̀ wọn bá tún ní àwọn òròyìn báwọn ṣùgbọ́n létí wọn wọn fẹ́ gbọ́ ramanu ìbíjẹ́ bọ́lá wọn ni kùlídìí wù lọ́ àwídìí wù ọlọ́run fi wá gbé ọlọ́run fi gbé rahman ló fi jẹ́ pé ó kọ ọlọ́run ọba lẹ́yìn Allah rahman ló tẹ̀lé ó kọ lẹ́yìn Allah rahman ló tẹ̀lé so ọlọ́run bá fi ń fi rahman yẹn ọlọ́run bá fi máa fi ń rinlẹ̀ ní Al-Qur'an Al-Karim fún ayé àwọn tí àwọn kèfèrí ó fi ọlọ́run fi rinlẹ̀ fún ọ kọ ọlọ́run ní rahman torí ẹnìkan tó ń jẹ́ rahman tó jẹ́ wípé Musaylamatu Kadhdhab tó wà ní eh, Yamama òun pèrè lánàá bí ọlọ́run wọ́n á máa pèrè ní ramanu yamama wọ́n náà ti pèrè bẹ́ẹ̀ tó yẹ lọ́lọ́run fi sọ pé ọlọ́run pa máa ń lo pé òun ní ọba tí ń ṣe ramanu ẹni kankan ò lè jẹ́ ramanu lẹ́yìn wọn lọ́wọ́ ẹ̀yọ́ àmọ́ jẹ́ abdul rahman ni ẹ̀bọ̀rọ̀ bí òun jẹ́ ramanu ẹ̀yìn lè jẹ́ rahim àbí kó jẹ́ abdul rahim ṣùgbọ́n kó wá ń ọlọ́run á ń sàlàyé fún wa ń bí i pé tí wọ́n bá ti dá kọ́ rahman ọlọ́ni wọ́n máa ń ṣe kèfèrí lẹ́yìn náà rí yẹn ọlọ́ni wàzá nínú ayé para yẹn ọlọ́ni wàzá dàrú. ọlọ́ni rahman yẹn itún máa ń lé àwọn kèfèrí kún ní pé kí wọ́n tún sọ pé àwọn ọgbà tọ́lọ́ aláwọn ò tẹ̀fẹ́ gbọ́ rahman yẹn wọ́n sì mọ̀ wọ́n sì rọ́dọ̀ wọ́n sì fẹ́ gbọ́ ọlọ́ni so wọ́n ń yẹpẹrẹ ó kọ ọlọ́run bí wọ́n ti ń yẹpẹrẹ àná bí wọ́n ti ń yẹpẹrẹ kí ni o orúkọ ọlọ́run ìtumọ̀ aláàkọ́ táwọn afá tí wọ́n ṣàlàyé nípa rahman nìyẹn wọ́n ṣe rahman nìyẹn bí ẹgbẹ́ pé tàjá olóhùn wà mọ́ ànàdà so wọ́n ṣe bí ayẹ gbà wọ́n bí ọ̀dá wọn sáyẹn wọn kan sẹ́nu rahman nìyẹn wọ́n sì ń pa wọ́n gbàgbẹ́ fi máa ba iṣẹ́ ànábì jẹ ẹjẹ́ àti sẹ́nu pé orúkọ tó gbé wá yìí ní tí wọ́n mọ̀ ni wọ́n fi ń tapọ̀ ànábì tó yẹ kó fi ṣe ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wà ń bí díkìrì díkìrì á máa jẹ́ kùránì a máa jẹ́ ìwé a máa díkìrì a máa jẹ́ ìwé gẹ́gẹ́ bá ti túmọ̀ rẹ̀ bọ́lẹ̀ yìí wà ó ń bi díkìrì pẹ̀lú ìwé tọ́lọ́wọ́n ọba ti ń ṣe àràmánì sọ̀kalẹ̀ àìsùn ẹ̀ báyìí ìwé tí ọlọ́wọ́n ọba ti ń ṣe àràmánì sọ̀kalẹ̀ ń ta àfẹ́rù nàbí wọ́n sì kẹfẹ́ sí i so ìtumọ̀ méjèèjì nìyẹn náà. kòríkọ́lì ìsànù bìbí ajá. ọlọ́wọ́n á ní kúlìkọ́lì ìsànù min ajalin ọlọ́run ni a dá ọmọ ènìyàn látara kí ọmọ ènìyàn kó máa kánjú látara kánjú òun náà ni a ti dọ́mọ èèyàn àwọn tí wọ́n jẹ́ àwọn afọ́ńtẹ́psì rẹ̀ bí wọ́n ti máa ń ṣàlàyé fún wa wọ́n nínú àwọn àfáà tó ti ṣáájú lọ èdè ìlú kan wà tí wọ́n ń pè ní ìlú tí wọ́n ń pè ní imiar imiar yìí táwọn bá sọ wípé èpèdè á máa wọnú ara wọn tí wọ́n bá sọ pé ajal ajal lọ́dọ̀ títí wọn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní jẹ́ tíínù ló jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òní jẹ́ ajal kùránì ní èdè lárúbáwá ló fi sọ̀kalẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan wá gbé ilẹ̀ lárúbáwá tó jẹ́ wípé èdè wọn náà ti wọnú èdè lárúbáwá tẹ́gbẹ́ ilẹ̀ lárúbáwá ni wọ́n wá gbé èdè wọn ti wá wọnú kí ni o èdè lágbára bó jẹ́ pé èdè tàwa náà táwa náà jẹ́ yorùbá nìsín tá a bá fẹ́ pe nǹkan tá a fi mú mi á nà ẹ lọ mú kọ́ọ̀bù wá kọ́ọ̀bù yẹn kì í ṣèdè yorùbá ṣùgbọ́n èdè èdè gẹ̀ẹ́sì ni ṣùgbọ́n ti wọnú yorùbá kò wá sí ife mọ́ ife ìmúmi kò sábà hàn tó kọ́ọ̀bù bẹ́ẹ̀ náà ni àwọn èdè kan wà ló pé a máa wọnú kí ni o ó ti wọnú èdè lárúbáwá káàdà bí gan ó tó di kó di òjíṣẹ́ wọ́n ti ń sọ táwọn alábàágbọ́n ò lè mọ̀ wípé kí ni èsè kí ni o kì í ṣèdè wọn èdè imúyàrún ni ajálà máa túmọ̀ sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí wọ́n látara bẹ́ẹ̀ àwọn fún tẹ́pẹ́sì kan wá fẹ́ pè kí ni ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ipe ọlọ́run bá dá ọmọ ènìyàn látara olóbójútà bá ńlá wa ádámà láti rí kí ni ọ láti di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ṣùgbọ́n àwọn afáà ní pé ẹ lè túmọ̀ ẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ torí pé ìparí àyà yìí ni pé fàlátàstà jìlú ni sọ ti mú gbólóhùn amẹ ẹ má kàn mí lójú so ìkájú òun ni a máa túmọ̀ kíni o látùmọ̀ àyà yìí sí so àwọn lárúbáwá máa sọ ó wà mí sẹ́sẹ́ àwọn lárúbáwá tí ọlọ́ọ̀bá bá fún yàn ní nǹkan kan tó bá pọ̀ lára rẹ̀ wọ́n lè ní kúlìkọ̀ mi kára mi nù wọ́n dá ẹni yìí kó máa tọrọ ẹni ìṣiṣẹ́ àwọn alárùbáwá ni. nọ́mbà lóbìnrin wọ́n lè ní kúnlẹ̀ court min jamalin eléyìí wọ́n dá nítorí ẹwà ni so látara pé àwọn alárùbáwá tí nǹkan bá ti pọ̀ jù lọ́dọ̀ ẹnìkan wọ́n á máa pè bẹ́ẹ̀ wọ́n á máa ṣe bẹ́ẹ̀ àwọn afá kan gbá yìí pé gbólóhùn yẹn lọ́ba ló pé kúlíkọlì ìsàn min ajalin adọ́mọ ènìyàn kó máa kájú ni ní gbogbo ìgbà tó yẹ pé ọmọ èèyàn máa kanjú ni ọmọ èèyàn ní farabalẹ̀ ọmọ èèyàn ní sùúrù àwọn tájá àwọn afákangbá ìpè míì yẹn tún lè jẹ́ záìdá kó jẹ́ pé mọ́sálárì yẹn lọ́lọ́wọ́n bá lò pé kúlìkọ́lì ìsánù ájà láhùn gẹ́gẹ́ jẹ́ pé áyà mi wà tó wà ní sọ́tù Isra Quran seventeen áyà ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́run ọba sọ irú àyà yẹn náà ní tọ́lọ́run ọba ti ṣàlàyé ń bẹ̀ wípé ọmọ ènìyàn wàyádàwọlé ìnsán bìṣàmì dùá àwùbìlẹ̀ káyè wàkánà ìnsán àjùlá àyà ẹlẹ́ẹ̀kọ́ kàlá ní sọ́tù ìsìnrà lọ́nà tó sọ bẹ́ẹ̀ wàyádàwọlé ìnsán. ọlọ́run ọmọ ènìyàn yẹ́dùn ní ìnsánù bí sáré tí aburú bá ṣẹlẹ̀ sọmọ ènìyàn taburú yẹn bá lágbára so ọmọ ènìyàn. wàyẹ̀ di wà. wàdìrú ni ìsànù bí sáré gbọ́ra àwọn obìnrin fàyè. ọlọ́run ni ọmọ ènìyàn máa lọ ṣe ìpèpè yóò máa ṣàdúrà yóò máa ṣe ìpèpè pé kí aburú ó ṣẹlẹ̀ dùá àwọn obìnrin kan zẹ́ẹ̀dì kó máa ṣàdúrà ìpè kí dáadáa ó ṣẹlẹ̀ sóhun nígbà tí aburú nígbà tí nǹkan máa tó bá rí pé ah bẹ́ẹ̀ lọ́wọ́ bó o ti ṣe dáadáa fún un kódà ó lè máa ṣépè fún rẹ̀ gbà mí ọlọ́ni wà kánà lè ìsàn. wà kánà lè ìsàn àjùlá. ọlọ́ni ọmọ ènìyàn ti máa ń kánjú jù bí kí nǹkan tí wọ́n fẹ́ tó bá ń fẹ́ bí kí wọ́n lè ti ṣe fún ni ní gidi lẹ́ẹ̀kan náà so látara àkànjú yẹn àwọn ọmọ èèyàn máa ṣe mistake gan púpọ̀ nam sọ́tù sara one seventeen verse eleven so ọmọ ènìyàn so a máa ń kánjú púpọ̀ jù so ó ti mọ́ wa lá kó jẹ́ pé a máa kánjú a fẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan pátá yẹ́yẹ́ kọ́ lọ́ọ́ bó ṣe fún alẹ́ kan náà a nílé ní sùúrù àní lè ní farabalẹ̀ ọlọ́run ọba ló dá ìmọ̀ kánjú yẹn ọlọ́run ọba ló dá máa wá pẹ̀lẹ́pẹ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn kan sọ àwọn àfáà tó ń dára fún tefsir ò gbá wọlé wípé baba ńlá wa ádámà gbogbo àwọn ẹ̀rí yìí kò fìdí múlẹ̀ rárá bàtọ́lọ́run ọba dá tán tọ́lọ́run ọba fẹ̀mí sí la bó ti ń wó báyìí àwọn èso náà àlìjẹ́ náà lórí so látara bẹ́ẹ̀ ọlọ́run èso ewu mi jẹ <laughs> ẹ̀kan ẹni sáré bẹ́ẹ̀ pé <laughs> ẹ̀kan ẹni sáré bẹ́ẹ̀ pé èso ewu mi jẹ àwọn kan sọ báwọn àwọn kan sọ wípé bàbá ńlá wa ádámà yẹ́nbọ́n náà bá ti sọ pé ìjọ jimá ládá ádámà ákínú sáà àsìkò tó gbẹ̀yìn níjọ jimá tó kù àsìkò díẹ̀ bíi wákàtí kan tí mo gbé ló fi tó pé àsìkò yẹn la dá ádámà àtàwọn máa fi ọjọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé ogun gan ó lè jẹ́jọ́ ọlẹ́ ayé ó lè jẹ́jọ́ ọjọ́ tọ̀dọ̀dọ̀ náà wọ́n nígbà tó bá dá ádámà bọ́lá ọba ti ń ṣe ádámà kò tí ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ débi agbárí rẹ̀ ni kò tí gbogbo àwọn tọ́lọ́ bá yẹ kó complete lára kò tí complete tán ló ń sọ fọ́lọ́ pé wọ́n lọ tètè bá ń parí kílẹ̀ tó sùn kí má bílò tó tò <laughs> oríṣi àgbàrá ẹ̀ mú nù <laughs> <laughs> so bẹ́ẹ̀ la ẹ̀ ṣe sí àwọn ọmọ èèyàn so àfa ni gbogbo àwọn eléyìí kò tí ì tètè sùn ìtajà mọ̀ ni pé àwa tá a jọ́ mi ènìyàn àwa máa ń kánjú ni ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run ìkánjú ọlọ́run ìkánjú sọ́bi ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì wípé ìwọ ànábì bá wa mú wá ní kíákíá ọlọ́run àwọn eléyìí wọ́n kàn kánjú ni. <laughs> so àwọn tó ń ṣe léyìn wọn tẹ̀ ń kánjú lásán ni àwọn náà fẹ́ ìwọ ọlọ́run ìyá tó bá gbọ́ bá fẹ́ fìyà jẹ wá ìyá yẹn abẹ́kíwọ ọlọ́run ọba kó o mú wá ní kíákíá nìsín káríyà yẹn nìsín báyìí afẹ́ríyà nìsín so wọ́n ń kánjú ni lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run kan máa wò wọ́n ràn ní pé òun ọlọ́run ọba ìwà torí ẹ̀ pé ẹ torí pé ẹnìkan ti wá ń kánjú pé wọ́n ti wá fìyà jẹ òun ọlọ́run ọba yóò lè fìyà jẹ kódà ọlọ́run bó tún máa ṣe dẹ̀kun fún ọlọ́run bó tún máa ṣe ọrọ̀ fún ọlọ́run tún máa ṣe dáadáa fún gbàdọ́ àsìkò ya rẹ̀ bá wá tó ọlọ́run bọ́ ṣe àfihàn jẹ ìṣesí tọ́lọ́run ni sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ká lè bá a mọ bọ́lọ́run ọba ti dá wa kí ọlọ́run bá sọ ọlọ́run kí ni o. olùkọ́lé ìsànú mi ní ajá ìkanjú yẹn ọlọ́run bá gbé sí wa lára ni so látara bẹ́ẹ̀ àwa láwa máa sọ̀rọ̀ àwa pé bóòlù àti ní kanjú ọlọ́run fi tẹ́sítì wa ni aṣọ lánàá pé obìnrin ọlọ́run fún wọn ní owú ọlọ́run gbé sí wa lára ni ó fi tẹ́sítì wọn ni ètò tọ́lọ́run yẹn kò fi sí wọn lára ó dẹ̀ fi tẹ́sítì wọn ni so ló jẹ́ pé ọlọ́run fẹ́ wù bóòlù ni wọ́n ó ti ṣe gbogbo nǹkan ọlọ́run máa fi tẹ́sítì yẹn gbogbo ojú òkòrò lé ayé ìpátá ọlọ́run fi tẹ́sì wa ni so gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́run fi tẹ́sì wa ni so ẹni tó bá wá jẹ́ yí pé ọba lè pass irú ẹni bẹ́ẹ̀ ni ó jẹ́ tí ó jèrè lálùkì àmà so kọ́lọ́ jẹ́ nìkan kan wọ́n pass ká má ta ara àkànjú torí ara àkànjú yẹn lẹ́nu náà lọ́pẹ́ ah òun fẹ́ lówó lọ àbẹ́lọ́ ètè dáná àbẹ́lọ́ ṣe kíní kan yọba kó nínú scram yọba bọ́ọ̀bù mi so látara bẹ́ẹ̀ yọba dẹ̀ẹ́dẹ́ kó padànù yọba kú sórí ìjẹ́kẹ̀fẹ̀ yọba dẹ̀ẹ́dẹ́ àdánù wájú kọ́lọ̀n kú sáwà délé nù náà ọlọ́ni kí ni. sàóríkùn ayati fala tasta'jilun. ọlọ́ni sàóríkùn ayati fala tasta'jilun. ọlọ́ni èmi ọlọ́run ọba ń máa fún yín rí ayati àmì mi. so ọlọ́run ẹ̀ mọ̀ kàmí lójú kí n fìyà jẹ́ nìkan kan èmi ọlọ́run ọbọ̀ máa fún yín ní àmì ìlérí táwọn kẹfẹ́ yín náà bá sọ pé kọ́lọ́ ọba wá fìyà jẹ wọn ọlọ́run ọbọ̀ máa jẹ́ kí wọ́n máa rí àmì pé ọlọ́run bá tó fìyà jẹ wọn kò tí fìyà jẹ wọn ni ọlọ́run bá ní òun máa fi àmì yóò máa fi hàn wọ́n òun máa fi àmì yóò máa fi hàn àwọn èèyàn ọlọ́run ní fàlà tẹ̀sítà jùlọ ọlọ́run ní ẹ má lójú ara ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ má kàn mí lójú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí náà ẹ má kàn lójú èmi ọlọ́run ìkanjú ṣùgbọ́n ìwọ́n dá ìwọ̀n kẹ́ ẹ máa kánjú nígbà yẹn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ máa kánjú gbà mí pé ìgbà wo náà lọ́wọ́ lọ àwọn tá jẹ́ àwọn sọ̀rọ̀ àbá àwọn lọ bá nàbí mọ́ta ní sọ̀rọ̀ lọ. ìgbà wo gan wọn bẹ̀rẹ̀ náà lọ́wọ́ ìyá ti pọ̀jù. alágbàdo <laughs> sọ fún wa pé ẹ ṣe sùúrù ni àwọn tó ṣáájú yín lọ jẹ́ ìyá tó jù máa lọ wọ́n rẹ́ lómi ìmàgí wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí ìyàn kan náà wọ́n ṣe sùúrù náà ni bẹ́ẹ̀ gan balẹ̀ ṣe mọ́ ọlọ́run ọba máa parí iṣẹ́ yìí ó ti ṣètò rẹ̀ lẹ́kùn wọn parí ẹ̀yọ́ kàfẹ́ lómi parí ẹ̀ ni ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ kẹjì àwájú ọlọ́run ti yìí so ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀ èyí kánjú so gba àwọn kèbè sáwọn bá nà bí ọlọ́run àbí má kánjú owó òtí ìṣẹ́ náà fẹ́ fi hàn jẹ wọn ni ẹlọ́run àwọn ìforíjì nu wọn yóò foríjì ẹlọ́run àwọn kẹnu wọn yóò kẹnu wọn ẹlọ́run àwọn ẹlẹ́fẹ́ fi hàn jẹ yóò fi hàn jẹ nu wọn ọlọ́run kánjú tiẹ̀ ọlọ́run sọ fún wa pé amúra náà bá sọ fún wa látẹ̀sítà jù nù ọlọ́run ẹ má máa wá ẹ sọlọ bí jẹ́ pé àdúrà téèyàn máa ṣe èèyàn máa bẹ́ lọ́ni èyí pé àwọn máa kọ́lọ̀ lójú so ẹbí jẹ́ pé ìṣòro àwọn ọba ní kọ́mi èèyàn máa bẹ́ lọ́hùn kó má fi àdúrà alẹ́ kó má máa kánjú abẹ́rẹ́ wa níbi pé kí ni kí kánjú gángan kó máa sọ pé wọ́n lọ́ mọ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ o sì gbàdúrà mi láti ẹjọ́ yìí èèyàn kánjú nù ọlọ́wọ́ bá ti mọ̀ gbà tí ó dà ló fẹ́ gbàdúrà rẹ̀ ẹlòmíràn rẹ̀ bó ku díẹ̀ pẹ̀lú gbàdúrà rẹ̀ báyìí ni ó sọ pé wọ́n ṣàdúrà wọn ní wọ́n fi ibòmí ló tún fẹ́ gbà lọ sọ ká máa kanjú ká máa ní sùúrù ọlọ́run bá fẹ́ ká máa ní sùúrù ọlọ́run àwọn kẹfẹ́ kí ni wọ́n sọ náà. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrí gbólóhùn tí wọ́n máa sọ ni pé màtá àádàlùwádùn ìyá tẹ́ ẹni ó jẹ́ wá ìwà àdàlà ti ṣèjọ ìgbà wọ́n tara other word àdéhùn tẹ́ ẹ ṣe yẹn pé ya ìyà kan jẹ àwọn pé kí wọ́n máa sọ fún yín yẹn nǹkan tún sọ ọ̀dìkì. kẹ́yìn mùsùlùmí bá jẹ́ olódodo wọ́n bẹ̀rẹ̀ máa fọ́ ọrẹ́ yín mú jọ àpè wọn ṣebí ó ní àpàrẹ ni ìpàrẹ tí wọ́n ti wá parẹ́ dàbí sinmi ṣebí ó ní tí ì bá ṣe tọ́lọ́run ó ní ìyàwó máa jẹ mi ni èmi mo ti ra mọ́tò yìí èmi mo tún ti ṣe kínní mo tún kọ́lé mo ṣe gbogbo ìwò ọlọ́run ní fàlà tẹ̀sítàjì ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ọwọ́ àwọn ọ̀sán fún pé kò ní jìgún ọ̀kan jù jọ́gbà ni pé ọlọ́run bò tí sẹ́nu ọlọ́run fi àjọ ti yẹn àgbègbè ló bèrè bẹ́ẹ̀ kí mọ́tà àdà wà á dẹ̀ kún sọ ọ́dí kẹ́wọ̀n náà ọlọ́run ní kí ni ọ. lọ́ọ̀yà àlàmúlẹ́dì na káfàrú hínà láyà kó fún àmì òjò ìhèmọ̀ náà. ọlọ́run abẹ́ sàlàyé fún àwọn tó ń jẹ́ àwọn kèfèrí téèyàn bá téèyàn bá fi ìyá tí wọ́n fẹ́ jẹ gan-an àwọn lásán àbá akọ̀ròyìn ìyá tí wọ́n fẹ́ jẹ lásán àwọn <laughs> ó di tó dún ọmọ yìí pé bẹ́ẹ̀ bá kájú tètè jẹ wọ́n yá wọn gan-an ẹ̀kọ́ ọmọ yìí pé ọlọ́run ṣe dáadáa fáwọn ni <laughs> ọlọ́run ìlà òyà alámúlẹ̀dí na káfàrú. ọlọ́run ní tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tó bá jẹ́ pé ọlọ́run ọba bá jẹ́ kí wọ́n lọ ọmọ ní náà. ìlànà ayẹ́kùn fún àníwùjọ ìrùn náà. nígbà tí àwọn ọlọ́run ọba láyẹ̀kùn fún àníwùjọ ìrùn náà tí àwọn ọlọ́run ọba àní jẹ́ kí iná dúró lásìkò kankan kúrò níbi ojú wọn táyà bá ti wọnú nígbà kò sí pé ìsinmi wà tọ́lọ́sọ ni pé ìyá tó ń bọ̀ wá jẹ ìyá tí ò ní sinmi ni ó rà bọ̀rọ̀ sí ní kájú jẹ wọn ìyàtọ̀ jẹ́ yí pé àárín fún wọn ní ìṣẹ́jú tuntun nígbà tí mo fi sinmi rẹ̀ mo dẹ̀ tí wọ́n jẹ́ lọ títí ẹ̀rẹ̀ yín irú ìyá ẹ̀yọ́ sì àwọn akẹ́jọ ọlọ́ni tí wọ́n bá lọ mọ̀ ní wípé iná láàyè kò fúnra án ojú ihim náà nígbà táwọn ọlọ́run ọba àní jẹ́ ẹni tí ó bá wọn dá dúró kó ní iná tí ó máa wá láti ibi iwájú wọn a ní dá dúró níṣẹ́jú kan náà. wàlá zòrí. iná tí ó máa wá látẹ̀yìn wọn a ní dá dúró níṣẹ́jú kan àwọn ọlọ́run ìdádúró níṣẹ́jú kan iná tí ó máa wá látẹ̀yìn wọn. so iná máa wá níwájú iná máa wá ní ẹ̀yìn kódà iná máa wá lókè inú swatu zumar aya sixteen ọlọ́ni làwọn mi ń fa òkè yẹn zula ló ń mìnà náà rìn wàmí ń tá àti him zulalu ọlọ́ni ní òkè wọn báyìí àwọn bòjì yóò dàbí ṣéèdì ni ó ti rí yóò máa wá látòkè wọn tí ó jẹ iná ọlọ́ni wàmí ń tá àti him yóò tún wá láti ìsàlẹ̀ wọn zulalu àwọn tí ó jẹbi tí ó dàbí shade tí ó dàbí ògì tí ó tún máa wá tí ó máa jẹ́ nítorí ọ̀nà gbogbo ọ̀nà orí náà ti gbà lóyè tó wà máa bá ọ̀tá já àwọn kẹfìrí sọ àwọn kẹfìrí ò mọ nǹkan kan ni lóyè kí wọ́n máa ṣe báwọn níbi jẹ́ pé ọlọ́run ṣàlàyé gbàdúrà fẹ́ gbẹ inú sátú àǹfààl nígbà tó lọ́ba fi tẹ́lẹ̀ àti ẹ̀ tí kẹfìrí bá fẹ́ kú ní kẹfìrí sátú àǹfààl aya Quran eight aya eh, aya fifty ọlọ́run bá fẹ́ ṣàlàyé pé nígbà tí kẹfìrí bá fẹ́ kú ní kẹfìrí ìyà tí wọ́n fi jẹ́ kódó kú gan kódó lọ bá ìyà tinúná tí ò ní dín tí ò ti jẹ́ pé ìyà yóò ní dínkù lásìkò kankan mọ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ọ̀tá ìdí ẹ̀ta wá fálẹ́dì ìnà kábàrò ìmọ̀lẹ́ ìkà. ọlọ́run ní tó bá rí nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka wa tí wọ́n bá fẹ́ pa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ni wọ́n máa fún wọn ní ìgbájú yẹtìrìbùnà ojú àhùn bí wọ́n ti ń gbá wọn lójú bẹ́ẹ̀ ni wọ́n máa gbá wọn lẹ́yìn tí wọ́n bá fẹ́ gbẹ̀mí wọn wọ́n gbá wọn lójú wọ́n tún gbá wọn lẹ́yìn náà. ọlọ́run ni wọ́n máa dà wọ́n lọ yí pé ẹ lọ tọ́wọ́ àdábàlẹ̀ àríyìkì ọlọ́run ni wọ́n lọ tọ́ ìyá ìyá ìyá ná ìyá tí wọ́n á jó yàn ọlọ́run bá nìkan lọ tọ́ wọn. sọ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n bá ti fẹ́ kú nígbà tí kú bá ti dé sí wọn náà ti bẹ̀rẹ̀ ya wọn. sọ ọlọ́run bẹ kánjú yọ wàá fi ìyá ń di ọjọ́ kú wọn. wọ́n wàá bẹ̀rẹ̀ ìyá yẹn lọ ìyá yẹn ò wá ní dúró mọ́ iná máa wá níwájú iná máa wá lẹ́yìn gbogbo ọ̀nà òun náà ni ó fi máa wá tí iná bá ń wá lókè tó bá ń wá ń sàlẹ̀ ọlọ́run bó tún wá gbé wọ̀ wọ́n gẹ́gẹ́ bó ti wá ní suwati Ibrahim ọlọ́run ọba ẹ̀wù tọ́lọ́run ọba ó dà fún wọn ẹ̀wù lónìí suwati Ibrahim ní àyà fifty ẹ̀wù náà ni wọ́n wọ̀ iná ọmọ wa wájú iná ọmọ wa lẹ́yìn iná ọmọ wa lókè iná ọmọ wa sálẹ̀ wọ́n tún wá gbé ẹ̀wù náà ọlọ́run tún gbé wọ̀ wọ́n ọlọ́run ní sàràbíìrì wọn ní nkọ̀tẹ̀rọ̀ wàtánìṣà ojú ọkùnrin. ọlọ́run na ẹ̀wù tí wọ́n gbé wọ̀ wá ọlọ́run ní kọ̀tìrọ̀ ọlọ́run ẹ̀wù náà ẹ̀wù tí ẹ̀wù tí ẹ̀wù tí wọ́n pè ní kọ̀tì ẹ̀wù ná iná ni ó gbé rẹ̀ lọ́rọ̀ bó gbé wọ̀ wá náà. wàtàkùn ṣàwùjọ àwòrán náà. tó yẹ iná fèsì kiri ká wọn kò ní sí ààyè kankan fáwọn kèfèrí kò dẹ̀ ní sísinmi kankan fún wa gbogbo gbà bó máa fi ìyà jẹ wọn ní ọ̀rọ̀ ní kíní ọ̀. wọn làwọn a sọ̀rọ̀. èèyàn máa jìyà ńgbà míì tí ó máa retí pé ẹnìkan wà gbà lẹ́njọ́ kan tí ó máa retí pé ẹnìkan wà á kan tó wọ́n fi bọ́nú ìyàyọ́ ọlọ́run wọn yóò بل تاتيهم بغتة فتبغتهم ọlọ́ni bal tààtìhìm bàgùtàtà ọlọ́ni àdéhùn tá a ṣe fún wọn yẹn tá a bá fẹ́ fìyà yẹn jẹ wọn ọlọ́ni wa bá wọn àwọn ọlọ́run yìí kánjú àwọn ọmọ èèyàn ni wọ́n á kánjú tọ́lá wọn bá fẹ́ fìyà jẹ ọmọ ènìyàn ọlọ́run ọba yóò ti wá fún ní kí ara ó dé dáadáa yóò ti ara ó ti dẹ̀ ẹ́ wọ́n sọ fún wa pé wọ́n ní yóò á jìnnà lọ hamza ni yóò á jìnnà lọ ọlọ́wọ́n bá máa ń fún ọmọ èèyàn yóò fara dẹ ọmọ ènìyàn wọ́n yóò á jìnnà ìnsán ọmọ èèyàn àmọ́ sọ fún wa pé tẹ́wà ah, tí wọ́n bá ń ṣe ọ̀nà ẹ̀ fún òdìbí àjẹmí ẹ̀ ẹ̀ sọ bàtẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi tí wọ́n pa ànábì tí wọ́n sọ fún ànábì pé sáàmù àlẹ́kà ẹgbẹ́ wa bí àsàlámù àlẹ́kà ẹgbẹ́ náà bó ti gbọ́ pé dáhùn sọ fún ni pé ikú ló máa jẹ́ tiẹ̀ ẹkọ́ náà wọ̀ bá láwùjọ yóò ti múná láwùjọ máa nà kú sọ́rọ̀ òní tí ìfìyà jẹ wá ní pẹ̀lú táwọn sọ́dọ̀ ti dùn yìí wọ́n tún dé lọ́wọ́ Ọlọ́run pé ṣé Ọlọ́run ò lè tí ìfìyà jẹ wá ní pẹ̀lú táwọn sọ́dọ̀ à ń pa ànábì pé sáàmù àlẹ́kà Ọlọ́run sì fìyà jẹ wá náà náà kúgbé lẹ́yìn ọmọ èèyàn máa kọ́ràn lójú Ọlọ́run bọ́ wọn lọ́ra ọlọ́run tó wá lọ lára ọlọ́run tó wá kára dé yóò tó wá dé tí ọlọ́run bá wà dé yóò wá dé lójijì òjijì ni ọlọ́run dé wàhálà ni ó lé àwọn tẹ́jà àwọn Yẹhudi kúrò nílùú Madina òjijì ló ṣẹlẹ̀ sí wọn ní tí wọn rò pé àwọn jáde ọlọ́run mọ́nsọ̀ náà ń tún ayé kò jù wọn ò lérò pé kí ni àwọn mùsùlùmí gan ò lérò pé wọn lè jáde ọlọ́run ẹ̀yin mùsùlùmí gan mọ́nsọ̀ náà ń tún ayé kò jù ẹ ẹ lérò ìpè wọn lè jáde àwọn gan náà wà sọ́nù anamọ ni àtúntò ìṣúná nàwọ àwọn náà ròyìn pé àà ah, ah, fortress táwọn ti kọ́ káàkiri ìlú àwọn èkó ti jẹ́ káwọn àwọn mùsùlùmí lè láwọn jáde ọlọ́sìn ni wọ́n jáde ìyọ ọlọ́run òjijì ni wọ́n dé lọ́wọ́ mi ń sàlàyé bíi pé kíni o. bàtà tí ìbàkútà tàn fàtàbọ̀ tó. ọlọ́run ìyọ ọlọ́run ọgbẹ́ dé sí wọn ìyọ òjijì fàtàbọ̀ àtò wọn wá dé sọ èrò kí ọkàn dẹ̀rù bá yóò lágbára jù wọn lọ́wọ́ ah ìyá ti dé náà nù tí ìyá bá ti wá dé bí kú náà ti máa ń dé nù ara lè borí ẹ fàtẹ́bù àtùhù wọ́n kẹ́ra àwọn màláìka yẹn tàbí pa wọ́n wọ́n á wò pé kí ló tó wá kù kò sí ẹ̀dá ìyá ọlọ́run ó dé lójijì fàtẹ́bù àtùhù yóò kàn dẹ̀rù bàwọn náà ni ọlọ́run kí ni ọ. fàlà yẹ sátìrù náà ọ̀dà náà wà láwọn ọ̀rọ̀ ọlọ́run ni gbogbo tí wọ́n bá wá sàpàtà yẹn lápá pé a ah, káwọn ti ẹ̀ gbìyànjú kí ìyá ọmọ jẹ àwọn gbogbo tí wọ́n bá ń ṣe pé a ah, gbogbo ọgbọ́n tí wọ́n bá wọ́n pé àwọn lè ṣe káwọn fi dá ìyá yẹn padà ọlọ́run padà yẹn sì tẹ̀tí òun. ọlọ́run ni wọn ò lágbára rẹ̀ wọn ò lè dá padà ìyá ọ̀tọ́lọ́run wọn ò lè dá padà láéláé ọlọ́run ò lè dá ìyá ọlọ́run padà wọn. wọ́n bá ń yọ̀ ń ọlọ́run ni wọn láhùn yìí ń sọ̀rọ̀ àwọn ọlọ́run sì ni wọ́n á wò pé ẹjẹ́ á lọ wọn lára díẹ̀ sí i báyọ̀ wọ́n tún lè ronú ọlọ́run àwọn ẹlọ́run ni wọ́n rán ọlọ́run a ní lọ wọn lára pé ẹjẹ́ wọ́n tún báyọ̀ wọ́n tún lè ronú ìyàtọ̀ lọ́nu bọ́lá ọba ti ń ṣàlàyé ìyá tiẹ̀ ni kì í tètè kájú fìyà jẹ́ tọ́lọ́nu tí wọ́n náà bá ń ṣàbúrú òun ṣe zìnà ni òun mutí ni òun ṣe àǹkan ni gbogbo nǹkan tí ọ̀dà tóun ṣe ọlọ́run máa wò ọ́ ni kò ní fìyà jẹ ọ́ kọ́lá nǹkan ló tún máa dá ìwọ ni ó tún máa sọ pé gbogbo ẹ̀ tún rọrùn sí tí wọ́n gbọ́n máa sọ pé tó tún gbàtàn jẹ pẹ̀lú gbogbo nǹkan tí ń dá ẹ̀ pátá yẹn ṣùgbọ́n tí ìyá ọlọ́run ọba bá dé hmm, òjijì ló máa ń dé o èèyàn wà ó pé ah kí n sì ra kí n ọgbọ́n wà tí mo lè dá tí ìyá yóò fi ní jẹ mí tí ì fi ní ṣe àwọn kinní ìmọ̀ ọlọ́run kò ní ṣe é ṣe mọ́ o sọlọ bí jẹ́ pé ká sọ̀rọ̀ àwa dáadáa ó lè wá ní sàlàyé fáwọn kẹfìrí ó sàlàyé fáwọn náà káwọn náà sọ̀rọ̀ àwa dáadáa náà. wàlá kọ́ni tún sí àbí rúṣùlẹ̀ kọ́bílì. bọ́lá wa fẹ́ sọ fún ànábì yí pé ìwọ ànábì ó ní faradà ń tiẹ̀ ní o <laughs> o gbọ́dọ̀ ní faradà so ànábì gbọ́dọ̀ ní ìfaradà dáadáa so o gbọ́dọ̀ ṣe sùúrù wọ́n ó fi ọ́ ṣe yẹ̀yẹ́ so wọ́n fọwọ́ gun ọmú gbogbo tó jẹ́ fún ni wọ́n sì fún ọ ànábì ń kírun tí wọ́n lọ gbé ìfun ẹran tó ti ń rùn tí wọ́n á gbélé lórí ọlọ́run ọba ò ti bẹ́ẹ̀ kò sí nǹkan báwọn kẹfìrí tó ṣe bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ òkú ọlọ́run pa arẹ́ lójú ẹsẹ̀ ọlọ́run ni wọ́n fi ìnira gidi wọ́n fi kàn án òṣìṣẹ́ ọlọ́run ọba a máa dáná nínú abọ́ oúnjẹ tí wọ́n bá gbé lẹ́tàn dáná tí wọ́n fẹ́ dáná oúnjẹ nínú ilé àná sàlá àwọn kẹfìrí ó sì wà bẹ́ẹ̀ àwọn kan wà dàyè pẹ̀lú ẹ̀ kó oúnjẹ yẹn ó mọ̀ bá sí jẹ tí òkú wọ́n yìí dọ́wọ́ mi tó ṣe ọlọ́pàá máa sọ pé irú aládùúgbò wo lọ́lọ́run ayé tì mí báyìí torí bá ń pè pé pé kó sí tó lọ́wọ́ irú aládùúgbò lẹ́yìn wá jẹ́ báyìí tẹ̀wọ́ lọ́wọ́ ayé tì wọ́n bọ̀ oúnjẹ jẹ́ máa nàbí lọ́wọ́ àtẹ́jà àwọn kẹfìrí àwọn bí ọlọ́sìn fi àjà wọn mí ọlọ́ba ń ṣàlàyé báyìí pé ìwà ànábì wọ́n fi kò sí ẹ̀yin mùsùlùmí lọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀ rí ìnira ìnira gidi yóò wà fún lọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀ ṣe sùúrù ni ẹgbẹ́ wọn rí ìnira wọn kébì ọlọ́kẹ́ wọn ni ọlọ́run kan wá tì ní wàá kánjú ọlọ́sọ pé ẹ má kàn mí lójú o ẹ má wà kí kánjú mi ẹ̀yin kọ́ lọ fẹ́ fi àjẹ wọn ẹbí ọlọ́run fẹ́ fi àjẹ wọn tó bàbá ń ṣàlàyé wọn. fún wa kálíbà gbọ́lọ́ yé dáadáa ọlọ́ni wa ànábì wà lápọ̀dì stóòzì náà. ọlọ́run ni wọ́n ti fi ṣe yẹ̀yẹ́ àwọn oríṣiríṣi àwọn aránṣẹ́ tá ti rán bí kọ́bùlíkà síwájú wa àmì fi ṣe yẹ̀yẹ́ wọ́n fi fi ṣe yẹ̀yẹ́ bí ti ń sọ ojú omi náà fi ṣe yẹ̀yẹ́ pé ti ń ṣe ojú omi ọ̀rọ̀ ẹ̀ wá kàn so wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọn ò fi kí ni ń ṣe nísìnyí so yẹ̀yẹ́ wọn ọlọ́run bá ní pé kó padà wá di nǹkan tó yẹ pé ó dàbúrú fún wọn tó gbogbo àwọn ànábì ọlọ́run pátá yányá kò sí ètò òfin ṣe yẹ̀yẹ́ tí òfin sáwẹ́wà ṣùgbọ́n ọlọ́run bá padà fi ìyà jẹ àwọn tó fi wọ́n ṣe ẹ̀yà ọlọ́ni kí ni o. ọlọ́ni àwọn tí wọ́n wá ṣe nílẹ̀dínà sákìrù ọlọ́run ni ó sọ̀kalẹ̀ sí àwọn tó ṣe wí pé wọ́n fi àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ṣe yẹ̀yẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ sí wọn fẹ́ sọ̀rọ̀ sí wọn. ọlọ́run ni ihun tí wọ́n ṣe yẹ̀yẹ́ ìyá ìyá tí wọ́n ṣe yẹ̀yẹ́ pẹ̀lú bí ìyá yẹn ti rí gẹ́lẹ́ ọlọ́run bẹ́ẹ̀ láti fi jẹ wọn. sọ ti wà nuswato anam Quran six ayah thirty four irú ayah tá a kà yìí ọlọ́run bá ti ní bí ó ti máa ṣẹlẹ̀ lọ́run yẹn èyí tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí ó fi ṣe ẹ̀yẹ àwọn àmì bí ọlọ́run náà fi wọ́n ṣe ẹ̀yẹ gbogbo wọn pátáyáyá wọ́n ṣe sùúrù ni so ẹ̀yin náà ní láti ṣe kí ni o ẹ̀yin láti ṣe sùúrù ọlọ́ni wàhálà kọ́dí kó. wàhálà kọ́dí kó débà tí ó sòrò ní kọ́dún ní kàfàṣọ̀bárò. ọlọ́ni wà nábì àwọn tí wọ́n jẹ́ àwọn aránṣẹ́ tí wọ́n ti ṣáájú rẹ̀ wàhálà kọ́dí kó débà tí wọ́n ti pè wọ́n lónírọ́ ọlọ́ni fàṣọ́bàrù. fàṣọ́bàrù àlàmà kò gbèrú. ọlọ́ni wọ́n ṣe sùúrù ni ó lórí pípé tí wọ́n pè wọ́n nírọ́ yẹn wọ́n ṣe sùúrù ni ó. wàhùnzú àtà àtàhùn làṣọ̀nà. wọ́n sì fi nira kàn wọ́n títí ni bàtà àrànṣe àwọlọ́n tó dé ni wọ́n kàn wá lójú wọ́n gbogbo jáde wọ́n máa ń kájú wọ́n kájú kọ̀ọ̀kan wá wọ́n fi nira kàn wọ́n ọlọ́ni ìgbà tí nira yẹn tó parí ni ìgbà tí àrànṣe àwọlọ́n dé ni ọlọ́dún bẹ́ẹ̀ bìnrin àpọ̀ nìyẹn ọlọ́dún sọ wàlá mo bá di lálẹ́ kẹlẹ́. wàlá mo bá di lálẹ́ kẹlẹ́ máa ti lá. ọlọ́run ni gbọ́dọ̀ tọ́lọ́run ti sọ pé wọ́n kọ́ máa fi nira kan àwọn ànábì ọlọ́run wọ́n fa ìdá kan wọ́n tí màá wá fún wọn ní sùúrù tí ó pẹ́ lọ tí gbọ́dọ̀ bá wá yá tí sẹ̀sẹ̀ wọ́n á fi àjẹ wọn ọlọ́run gbọ́dọ̀ tẹ̀mí ọlọ́run ti sọ lẹ́ẹ̀lẹ́ ọlọ́ni ó ti wá bá wa ànábí omi nábà ìmùsàlì information nípa àwọn tó dáwọn ànábí ọlọ́run tó ṣáájú lọ bíbí ọlọ́run ti ní máa máa ṣe nìyẹn ìṣesí ọlọ́run nìyẹn kárí àìdá látara àwọn tó dáwọn kèfèrí kí wọ́n fa ìdá káwa ní gbogbo ọ̀nà so a sì ṣe sùúrù náà. òyìnbá yẹ kí láwùkún bí ilé ìwà náà. ọlọ́run ní sọ fún àwọn tí wọ́n já àwọn akẹfẹ̀rí ẹ lè bọ́ mi lọ́wọ́ ọlọ́ni máa yẹ kẹlá òkú ẹ̀yìn kẹfẹ̀rí ta lẹni tó lè dáàbò yìí tẹ́lẹ̀ ọ̀rọ̀ bàbá ṣe tẹ́lẹ̀ máa bẹ́ẹ̀ bí àjẹ́ yìí ta ló dáàbò bò yìí bìláyè tẹ́tẹ́ à. ọlọ́ni ẹ̀ta alẹ́ tó lè dáàbò yìí tí bá wá lálẹ́ kí mo fẹ́ fi àjẹ́ yìí ta ni dáàbò yìí tí bá wá lọ́sàn-án kí mo fẹ́ fi àjẹ́ yìí ta ni dáàbò yìí nílẹ̀ rahman tó lè dáàbò lọ́wọ́ èmi tí wọ́n jẹ́ rahman ọlọ́ba ló gbólóhùn rahman nìyẹn tó pé àwọn kẹfìrí ìfẹ́ gbọ́ ọlọ́ta lẹni tí ó dáàbò bò yìí tẹ́lẹ̀ ọlọ́ba bá dé mo lè wá lálẹ́ mo lè wá lọ́sàn kò sẹ́ni náà tó wàá sọ pé ah, alẹ́tọ́ wa ni tí ẹ bá sọ alẹ́tọ́ wa ọlọ́run ẹ̀hún kúrò ní ẹjọ́ wọn sọ pé tí ẹ bá ṣe alẹ́tọ́ wa àbí tí ẹ bá ṣe pé ọ̀sán tọ́ wa tí mi sì ń lé ọlọ́run kú bẹ́ẹ̀ fábẹ́ bí àjẹyìn sọ́lọ́ ń ta lẹ́ni tó lè dáàbò bò tọ́wọ́rọ̀ ọ̀tọ́ ọ̀tọ́ bá wá fẹ́fẹ́ jẹjẹ náà. bàlẹ̀ hum àdìkìrì ọ̀dìmín mọ̀rìndún. ọ̀rọ̀ ni bàlẹ̀ hum ọ̀rọ̀ ni àwọn kẹfìrí àdìkìrì rọ́bì ìmọ̀rìndún. ọ̀rọ̀ ni òun káwọn wọn ni tó yẹ pé wọ́n ń sẹ́rí kú níbi ìrántí ọlọ́run ọba wọn. ọ̀rọ̀ ọlọ́run ọba wọn tó yẹ kí wọ́n tẹ̀lé tí wọ́n wá sí kí ni ọ tí wọ́n wá ń sẹ́rí kú bẹ́ẹ̀ sọ níbi mẹ́rin rahman yẹn àwọn fún tafsir kan sọ pé àdìtúmọ̀ yẹn ni badala rahman ta lẹni tó lè sọ yín lálẹ́ àti lọ́sàn tó yàtọ̀ sọlọ́n bá dísẹ́ rahman àwọn àwọn abẹ́ gbà yẹn pé kò sẹ́ni tó lè sọ yín lálẹ́ àti lọ́sàn tó yàtọ̀ sí rahman ọ̀tá ló lè sọ yín min arabi rahman lálẹ́ àti lọ́sàn níbi ya ọlọ́run bá dísẹ́ rahman ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn kẹfìrí tá bá ti rán wọn létí nípa ọlọ́run ọba wọn nípa àbíká bá ti ń sọ fún wa nípa àwẹ̀ ọlọ́wọ́ bá wọn múrin dùn náà ọlọ́ni wọn máa ń sẹ́yìn fún mi ni náà. àmàlàhùn àlìyàtún tàmùnáhùn ọlọ́ni amlahum àlìyàtún ọlọ́ni àwọn kèfèrí gbogbo ohun tí wọ́n ń pè lọ́lọ́run ṣé sóò náà ló wà fún wa tẹ̀mùnáhùn mi dùn náà tí ó wàá dáàbò bò wọ́n lọ́wọ́ wa tí ó ní àá táwọn òsàn wa kórajọ pé a ah, kò sí tọ́lọ́hún fi ń ṣe ẹ má wọ̀rí àwa lẹ́yìn yìí àwa aládàábòbò yìí ọlọ́run ṣe àwọn àbí sáwọn sáwọn kẹfẹ́ yìí lè sọ bẹ́ẹ̀ náà. لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون ọlọ́ni gbogbo táwọn èèyàn ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run لا يستطيعون نصر أنفسهم wọn ò lè dára wọn ràn lọ́wọ́ ẹni tí ò sì lè dára rẹ̀ lọ́wọ́ sólè rẹ̀ lómi lọ́wọ́ ni ọlọ́ni wọn ò lágbára tó ràn wọn lọ́wọ́. wọ́n láwọn mi nà ẹ̀sẹ̀ àbúrò. ọlọ́run ní wàhálà ohun mi nà ẹ̀sẹ̀ àbúrò ọlọ́run ní àwọn tá a tún wá ń sọ yìí ọlọ́run ní wọn ò lè dáàbò bò wọ́n tá ọlọ́ba bá fẹ́ fi ìyá wa jẹ wọ́n ọlọ́run ò lè dáàbò bò wọ́n gbogbo àwọn tá à ń sọ yìí àwọn gán fún ara wọn ò lè ran ara wọn lọ́wọ́ táwọn ọlọ́pàá ló fi ẹ̀jẹ̀ àwọn náà ẹlẹ́kùn ò lè dáàbò wọn ọmọ kí wọ́n fi ẹ̀jẹ̀ wọn so àwọn gán ò lè fẹ́ ní kankan ní kankan so wọn ò ní ẹni tí wọ́n gbára lé pé ẹni ìnà táwọn tí àbájá fẹ́ jà wá ìyàwó lè jẹ wá ara wọn ò ní dáàbò bora wọn ẹnì kan ò ní dáàbò wọn sáwọn ni wọn á dáàbò pẹ̀lú mi ọ̀rọ̀ sọ wọn ò ní dáàbò ọlọ́run bá wá sọ fún wa nípa àwọn tó jẹ́ àwọn kèfèrí Mẹ́kà ọlọ́run ní báyìí máa tán na ọlọ́run ní àwọn wọ̀nyí wọn ò mọ nǹkan kan ní ìtànjẹ tí wọ́n ń gbà ni pé àwọn ọlọ́run ọba jẹ́ kí àwọn wọ̀nyí ó gbádùn wọ́n wà nù ọlá wọ́n wà nù dùnú wọ́n ń gbádùn nílẹ̀ Mẹ́kà ló kọjá ilẹ̀ àlùbáríkà tó lọ́ba ti fa àlùbáríkà sí náà. àtàtọ̀ làálẹ̀ wàhábà àhún ọlọ́run ní àtàwọn bàbá wọn tí wọ́n jẹ́ àwọn bàbá wọn tí wọ́n tún bẹ nílùú mọ́kà ọlọ́run gbogbo wọn pátá yányá ọlọ́run ní àwa ọlọ́run bá a sì dẹ̀kun fún wọn bẹ́ẹ̀ náà. àtàtọ̀ làálẹ̀ yìí ni mo lọ wọn. ọlọ́run ni wọ́n ti wá wò wípé a àwọn ti ń gbádùn bíi tipẹ́tipẹ́ ẹ̀mí àwọn bàbá wọn gùn gan-an ẹ̀mí àwọn náà wọ́n ti gbà pé yọ́ọ́ máa gùn ni àtàtọ́ làálẹ̀ ìmùlẹ̀ ìsẹ̀mí ayé ọwọ́ á fún wọn wọ́n ti wá gbàdúrà pẹ̀lú ẹ̀. afala yarawna anna na al-ardh. ọlọ́run na àwọn tí wọ́n jẹ́ àwọn kí wọ́n wu àwa ọlọ́run ọba nígbà náà ọlọ́run ọba ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn pé anna nati al ọlọ́run ẹ̀yin Islam ti bẹ̀rẹ̀ àwọn ọlọ́run ọba ń tà ń ṣe lórílẹ̀ ni pé nankusu amin àtẹ̀rọ àfihàn à ń jẹ́ ó dínkù sí ni láti gbogbo àwọn ẹgbẹ̀gbẹ́ lẹ́lẹ̀ gbogbo ilé ayé ní kọ́kọ́ ń ṣe kìfìrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọlọ́run ọba wa ń jẹ́ kí ẹtún wá ń gbọ́ pé àwọn ilé ti di mùsùlùmí o àwọn ilé ti di mùsùlùmí o àwọn ilé ti di mùsùlùmí o ẹ̀kẹ́ ti máa mọ̀ yí pé ẹ̀yin náà ti bọ̀ wá yẹn gángan ẹ̀kẹ́ ti gángan ronú ó yẹ kí àwọn kèfèrí kí wọ́n ti bẹ̀rẹ̀ ronú pé àwọn ará Mẹ́kà tẹ́ wá ń gbọ́ pé àwọn ará Mẹ́dínà ti di mùsùlùmí o tẹ́ bá tún gbọ́ ọ́ ti gbọ́ pé àwọn bomi ma tún ti di mùsùlùmí àwọn abẹ̀bẹ̀ kan ma ti di mùsùlùmí kí ló wá kù bí àwọn ará Mẹ́kà ti wọn aranjú rẹ̀ lọ́wọ́ láti fàtí Mẹ́kà ló fi wá gba Mẹ́kà mọ́ lọ́wọ́ nígbà tí a bá ti rí pé ẹlẹ́dì mùsùlùmí ẹlẹ́dì mùsùlùmí ẹlẹ́dì mùsùlùmí ẹ̀dùn máa rí pé Islam gàgà lódodo nìyẹn ẹgbẹ́ àwọn táwọn àlàyé náà ní sinmi ọ̀rọ̀ ni a máa fi àmì àwọn èèyàn bí Islam ti máa ń bó ti máa ń lọ òkè nìyẹn a máa máa rí i pé nílò òkè Islam a máa rí i pé àwọn jẹ́jẹ́ àwọn kèfèrí wọ́n kàn máa sá àwọn sagidi wọ́n máa sagidi inú òun tí wọ́n gangan náà wọ́n máa rí i pé àyè ah, máa díjà mùsùlùmí tán bá wọn lọ́wọ́ ọlọ́ni nàmkúsù àmì àtẹ̀rọ̀ àfihàn ọlọ́ni àtọ̀rọ̀ àmì dínkù mọ́ wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ láwọn àgbà mọ́ wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ láwọn àgbà mọ́ wọn lọ́wọ́ títí títí tí wọn ò fi ní ṣe gíní o wọn ò ní ní ìkẹta mọ́. báwo lọ́wọ́ bá ti máa ń ṣe nìyẹn bá ti fànà bí nìyẹn báwa ní bẹ̀rẹ̀ dáwà rẹ̀ bá ti fànà bí nìyẹn. àwọn kẹfìrí wà mọ́ka wọ́n sàn sá gidi ni wọ́n sàn sá gidi wọ́n sàn sá gidi kan ànábì kò ní wọ ni ní gbogbo àwọn èèyàn ti fẹ́ gba Islam tán bára mi bọ́ ní fati maka òǹkà tí bá níbi ìbọ̀ ó kọjá dé ẹ̀sọ́ pé ìrẹ̀fẹ́ sọ pé òun fẹ́ ti òǹkà tí bọ́ so tí bá níbi ìbọ̀ ó ti kọjá tí ẹ̀rọ fẹ́ gbógun ti sọlọ́wọ́ bá ti gba gbogbo tó rọ kiri ká gbogbo agbègbè mẹ́ka pàtà yẹn ọlọ́ọ̀tì gbà má nàbí ànábì kan gba mẹ́ka ni àwọn ibi tó kà kùn ànábì tó gbà ọ̀tàn so látara bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti ń dín kù nìyẹn gbọ́ àwọn tẹ́gẹ́ àwọn alágbára ayé Persia ni àwọn Roman ni táwọn ẹbí sọ fún abẹ́ká náà wàá gba Islam tí wọ́n gbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí ni wọ́n gba ìjọba yẹn kó lọ́wọ́ wọn wọ́n gbà kó lọ́wọ́ wọ́n gbà kó lọ́wọ́ kó lọ́wọ́ so kọ́ lọ́wọ́ bá tún tó wò pé kí ìjọba Islam sì dùn náà so ọlọ́wọ́ bá náà ni ó tún bí wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ bí ó ti máa gbà nìyẹn òun náà ní gbà ní ìsìn ló fi jẹ́ pé àwọn ńláńlá àwọn àríkí àwọn tí mùsùlùmí ọmọ jáde bẹ̀rẹ̀ mùsùlùmí ọmọ jáde bẹ̀rẹ̀ títí tí ọlọ́run gba wíwẹ̀ tán títí tẹ̀ ẹ́ àlọ́ ọ̀bọ̀n gbà títí tẹ̀ ẹ́ àlọ́ ọ̀bọ̀n gbà ó tó wá di olódìdí tí ọlọ́run wà gbàgbẹ́ lọ́wọ́ wọn. so ọlọ́run bá ń ṣàlàyé bí ọlọ́run bá ti máa ń ṣe láti gba nǹkan fún Islam ọlọ́run sí àwọn kẹfẹ́lẹ́ ò rí pé anna natal abdul àwọn ọlọ́run ọba àwọn wá sórí ilẹ̀ yàní pé ìgbà Islam ìhàn tọ́lọ́wọ́n ọba ń wá sórí ilẹ̀ ọba ní kíni ọ. ọ̀rọ̀ ni àwa ń dín kù à ń gbà díẹ̀díẹ̀ ní tètí à ń gbà díẹ̀díẹ̀ ní tètí ọlọ́run bá ti ń gbà lọ́wọ́ nìyẹn náà. afáwọn mò ń kọ ìbò. ọlọ́run sáwọn ni <laughs> tẹ́lẹ̀ àti ọlọ́run àti kẹfìrí ọlọ́run sáwọn kẹfìrí náà fẹ́ borí ni pápá òun lè gàn ni bọ́ọ̀lù kẹfẹ́ yìí ti fẹ́ borí láyéláyé tí kẹfẹ́ náà wà lọ́wọ́ fẹ́ kọ́ńtró gbogbo ilẹ̀ ọlọ́run kò ṣeéṣe ọlọ́run pápá òun lè ni bọ́ọ̀lù ọlọ́run kẹfẹ́ rí ò lè borí láyéláyé ọlọ́run sọ wọn fẹ́ borí náà. ìnàmá òun zero fún bèrè wáyé. ọlọ́run ní kúl ìnàmá òun zero fún bèrè wáyé sọ fún wọn pé. ntọ́lọ́wọ́ bá rán èmi tí mo jẹ́ ànábì òun náà ní pé ń dérò kún bìlìwà yìí kí n wá kìlọ̀ fún yín kí n wá wọ́ọ̀nù yín bìlìwà yìí iṣẹ́ lọ́wọ́ bá rán sí mi ọlọ́ba ní kí n wá máa jẹ fún yín kí n wá pé tẹ́ gba iṣẹ́ yóò ẹ wọ̀ náà ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون ọlọ́ba wa fi àwọn kẹfìrí ọlọ́ba fi wọ́n wé adití nítorí pé etí àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrí etí wọ́n ti di ọlọ́run ní wàlá yasmau so àwọn tẹ́tí wọ́n bá ti di. So, ọlọ́run ni wọn ò lè gbọ́dùn áá tẹ́ ẹ bá ń pe títí ẹ ti di tẹ́ ń pè é pè é pè é pè é pè é pè é àwọn òkùnkùn ní gbọ́. sọ àwọn tẹ́lẹ̀ jẹ́ àwọn kèfèrí ni ọlọ́run ọba ti di nǹkan ó ti di etí wọn ọlọ́run ti gbégi ṣááwà síbi ojú wọn ọlọ́run ọba ti fi kọ́tùmù ọlọ́run ti fi kankan sílẹ̀ ọkàn wọn etí wọn náà ọlọ́run bá ti fi nǹkan ọlọ́run bá ti fi wákẹ́rù sí ọlọ́run ti fi dídí ó ti fi dí. so látara bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pè wọ́n pè wọ́n ọlọ́run ò jẹ́ kíni ọ ojú wọn ọlọ́run ò jẹ́ olódodo mọ́ etí wọn ọlọ́run ò mọ́ ọkàn wọn ọlọ́run ò jẹ́ mọ́ so ọlọ́run bá ní tẹ́ bá ní ká pè ẹni yẹn bá ń wọ́ọ̀nù àwọn tó jáde tí ولئن مستهم نفخة من عذاب ربك ọlọ́run bá wá ń ṣàlàyé kí ẹgbẹ́ wa wọn kẹfẹ́ rí o ọlọ́run ní wọ́n náà ń máa ṣàtìhún ọlọ́run tá a bá ní kó gbá wọn mú tó bá lọ gbá wọn mú nẹ́fọ́tù títí ní báyìí nẹ́fọ́tù nǹkan lọ́jọ́ yìí pé ó kàn jẹ́ títí tí pàfún tó bá jáde jíjáde ló jáde yẹn náà ń pè ní nafatu nígbà mi tí ẹ kàn tẹ pàfún lẹ́ẹ̀kan náà báyìí ọ̀rọ̀ ni tíntínní tó fẹ́lẹ́ ọ̀rọ̀ ni tó bá rọra jáde sí wọn ní àrà abirọ̀ nínú ìyá ọlọ́wọ́ bá rẹ ọlọ́ni kí ni wọ́n máa sọ. làyàkúlù nàyà wáìlànà ìnà kùnà zọ̀lì ní. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìsílẹ̀ tí wọ́n wà bèbè yìí ni wọ́n ti yá àwọn ìlànà a ah, wọ́n ti tàn fáwọn o a ìnà kún náà zọlẹ̀ mú. ni wọ́n máa pariwo wípé àwọn jáná bò sí ìṣesí àwọn kẹfẹ nínú tó wọn bá bá fi àjẹ wọn títí nínú ẹ wọn máa pariwo fáwọn jáná bò sí. lóbi jẹ́ pé bàtà wà bá ní kí ọ̀dà kọ́ ṣẹlẹ̀ sáwọn ará mọ́kà láàrin seven years ọ̀dà ṣẹlẹ̀ sí wọn tí wọn ò rí nkẹta wọn lọ bá nàbí pé sọ wàá fi wá lẹ báyìí ní ìsìn báyìí àwọn pa àwọn ọpa ọba ó jẹ kí gbogbo àwọn ẹbí rẹ kí gbogbo wọn bá kí wọn kí kí ti kí òṣèré ọba lọ́dọ̀ sàdúrà igi sọ lọ́sí gbàdúrà rẹ̀ àdìsọ́ yẹ kí gbogbo àwọn ẹbí rẹ kí wọ́n parí bá lórí ọ̀dà òtún ní bá náà ni kó ìṣọ́ ọlọ́wọ́ bó tó sàdúrà fún wọn ló jẹ́ pé nígbà tí Musa wà láyé láyé fẹ̀rẹ̀ àwọn ọlọ́wọ́ bá fi àìmọye àmì ló fi àwọn èèyàn fẹ̀rẹ̀ tí wọ́n bá ti rá mi kan báyìí ọlọ́run wọn bá Musa wọn wà bá Musa Musa bá bẹ́lọ̀n tí wọ́n bá ti bẹ́lọ̀n tán báyìí tí wọ́n bá bẹ́lọ̀n tí wọ́n bá ti gbà á tún gbà fọ́nà sọ yóò bá bá wọn bẹ́lọ̀n ọlọ́run bàbá mi yóò bá mú nira ẹ̀kú mi ó tún ní à kàní ó gbà fún Musa wọn bá tún wọn sí tán sí lọ tí wọ́n ti rí nira báyìí wọ́n tún sáré wa wọ́n tún sáré wa sòkèfèrè ìfẹ́ ní nira ọlọ́run tá a bá ra fi ìnira tíntín nínú àyàwó tí ń pariwo pé òun fẹ́ yà tábà fi yà kékeré àti tìǹtìǹ báyìí ọlọ́run tí ó máa pariwo ni pé ah alábòsí ló ń ohun gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹjẹ́ yà ó kó tà yóò tó pàṣẹ ìyàbọ̀ ẹ̀ náà ni ọmọ ènìyàn tí ọba nínú rò tí bá ń sa burú kan tọ́lá bá bá fi ìnira kan kan látara burú yẹn ìgbà tí ìnira yẹn kan ọ̀gbìn tí bá ti ti tẹ̀ tọ́lá bá fi lè yọ mí kúrò nílé òun ti ẹjẹ́ gbọ́dọ̀ ọyọ tán ìbẹ̀rẹ̀ náà ló dùn padà kan ní ìtàn náà ló so ẹni ọlọ́run nígbà tí aburú bá ṣẹlẹ̀ sí wọn láyà kún. ọlọ́run ní gbogbo wọn padà gbólóhùn tí ó máa jáde lẹ́nu wọn ni pé wọ́n ní pé à ah, yá àwọn ìlànà wọn lọ́hùn àmọ́ ti sì ọ́ ìparẹ́ ti dé wá bá wa báyìí ìnà kùnà gọ̀ọ́dún mi. wọ́n ní à ah, àwa o àwa ti jẹ́ alábòsí so gbólóhùn tí ó jáde ní ẹnu wọn nìyẹn náà. ونضع الموازين القسط ليوم القيامة so gbólóhùn àyà tí a fẹ́ kà yìí bó dẹ̀ pé alimọ́lẹ̀ ṣàlàyé tán ní òní tó pọ́jọ́ ti lọ àkàmà túmọ̀ rẹ̀ so ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ngà kìámà wànádọ́ wùlìmọ̀ wàzínà kìstọ̀ àwọn òṣùwọ̀n tá a fi wọn iṣẹ́ wa ọlọ́run ni a gbé àwọn òṣùwọ̀n kalẹ̀ àwọn òṣùwọ̀n tó jẹ́ pé alikistọ̀ déédéé ni kò séjòrò bẹ́ẹ̀ ọlọ́run ni àwọn ọlọ́run gbé kalẹ̀ wọ́n wọn iṣẹ́ wa ni iṣẹ́ tá a bá ṣe láyé yìí wọ́n wọ̀n so ọlọ́run bá ní a gbé àwọn òṣùwọ̀n kalẹ̀ ló fi jẹ́ pé àwọn ọlọ́run rí pé wàá máa máa yàpọ̀ láti máa wà á sí ìnáwó fọwọ́ fi ìṣàtì rọ́ọ̀dì yà ẹni tó bá jẹ́ pé òṣùwọ̀n àti ẹ̀ bá tẹ̀ wọ́n yóò wà nínú sẹ̀mí tí ó yọ nínú wàá máa mọ̀nì kọ́ fatima wà zí nù sọ fàwùmù àwìyà ẹ̀dá pé òun bá jẹ́ pé òṣùwọ̀n àti ẹ̀ kò tẹ̀ wọ́n ó fúyẹ́ irú ẹni bẹ́ẹ̀ àyè tí ó dé sí nínú àwìyà ẹ̀ wọ́n lọ́pàá ti sọ so òṣùwọ̀n yẹn bí òṣùwọ̀n ilé ayé náà ni ó ní ẹ̀gbẹ́ báyìí ó ní abala bíi ó lọ abala bíi wọ́n mú dáadáa wọ́n gbèsè abala ọ̀tún aburú wọ́n gbèsè kí ni abala àlàáfíà tó ń jẹ́ abala òsì so lọ́wọ́ atẹ́wọ̀n jù ra wọn lọ so gbogbo àwọn eléyìí kan tí ó ṣẹlẹ̀ àlèkè àwọn rẹ̀ ọlọ́run fún àwọn ìwé kálukó ti kọ́kọ́ rí ìwé rẹ̀ náà ẹ̀dọ́ ẹ̀lọ́ wọn òṣùwọ̀n gan ó ti mọ̀ ọlọ́run kan fẹ́ fi òdodo múlẹ̀ tàn yẹn yẹn náà ẹ̀rọ yẹn lọ wòsàn ẹ̀gá ti mọ̀ pé iṣẹ́ ẹ̀hún yóò tó ṣùgbọ́n látara òṣùwọ̀n ẹ̀rọ tó fẹ́ sàn náà ẹ̀ kán bẹ̀ nínú àtẹ́já mùsùlùmí lọ́dún tó fẹ́ sàn náà látara òṣùwọ̀n yẹn ló jẹ́ pé ní kí gbólóhùn tó bá dáa kó máa jáde lẹ́nu wa torí pé mùsùlùmí mi wà nínú àwọn àtẹ́já mùsùlùmí iṣẹ́ rẹ̀ nígbà tá a bá gbé gbogbo ẹ̀ sí ẹ̀gbẹ̀gbẹ̀ ara wọn ah tòun ti wá bàjẹ́ inú ẹ ó ti máa bàjẹ́ kí ìbùdó fẹ́ gbé já ṣe pé mùsùlùmí wọ́n kọsẹ́ rí nínú àwọn òwe tó gbà ó kọsẹ́ bú rẹ̀ nínú àwọn òwe tó gbà ṣe yóò wá máa ni wa ni wọ́n wá wọ̀n síra wọn ṣe pé iṣẹ́ eré kọ̀ọ̀kan ló ní òdiwọ̀n iṣẹ́ ẹbú kọ̀ọ̀kan ló dẹ̀ ló nǹkan kan wà gbólóhùn bẹ́ẹ̀ sọ gbólóhùn la ilaha illallah gbólóhùn la ilaha illallah tó sọ yẹn ọlọ́wọ́n bá sábàbí gbólóhùn la ilaha pé gbólóhùn yìí tí wọ́n bá fi sínú òṣùwọ̀n yẹn pẹ̀lú tí gbólóhùn tó sọ jáde lẹ́nu tó dẹ̀ sọ pẹ̀lú tẹ̀mí tó sọ pẹ̀lú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá wà ló gbólóhùn gbólóhùn yẹn tí wọ́n bá fi sáàrin iṣẹ́ rere rẹ̀ yóò sì jẹ́ kí iṣẹ́ aburú yẹn ó pa kọ̀rọ̀ wálẹ̀ tí iṣẹ́ rere wà gẹ̀rọ sókè pẹ̀lú tóbi ọlọ́run ibi jẹ́ pé àyẹ̀yẹ́ fojú kéré iṣẹ́ kékeré kí wọ́n pẹ́ iṣẹ́ ilé iṣẹ́ kékeré ni èyí fojú kéré rẹ ẹ̀rẹ́ máa fojú kéré iṣẹ́ gbà mí o lè dé mọ́sálásí olóyè kó pèrò o lè pé òun ni mọ́ọ̀mù olóyè kó pèrò ni pé ọmọ kan ẹ̀rọ pèrò bẹ́ẹ̀ so nǹkan ọmọkọ́ lọ pèrò ìjọ ẹkú ṣe nígbà mi yọkàn fojú kékeré òfin ẹ̀pẹ́ ọmọ kan mẹ́rin kó lọ pèrò ó yẹ kó fàdí àlùwàlà tó kọ́ dé mọ́sálásí tó yẹ kó fàdí àlùwàlà kọ́ ọ mílẹ̀ dì àwọn èèyàn kí wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa gbómi tó kọ́ pé ẹ àwọn ọmọ yẹn dà ẹ wá fàdí àlùwàlà yìí tó yọ ká jókòó kalẹ̀ kí wọ́n á gbómi fóun ó fojú kéré iṣẹ́ ìyẹn fojú kéré iṣẹ́ nìkan kọ́ aago ti tóbi jù pé wọ́n gbé tóbi jù pé kọ́ kọ́ fàgé lọ àbí kọ́ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ni àbí omi kò sómi wá lásì òsì bá dolo wọn ò sì ti kẹjọ àbọ̀ ọmọ bíbí bí kìí sí ọ̀tún àwọn dúró o sì lágbára ti lè pọ́n mi fáwọn èèyàn tí wọ́n pọ́n mi wọ́n sì lọ́wọ́ dé bọ́lá sí ọ̀tún àwọn tí wọ́n dúró pé à ẹ lọ pa àwọn ọmọ kan wá pọ́n wá pọ́n mi ṣé iṣẹ́ kan tí wọ́n sọ káwọn ọmọ wọn ṣe ni iṣẹ́ tó gbé wáyé wọn ṣe ni tó o gbọ́dọ̀ mọ yọra rẹ lẹ̀ nínú àwọn iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ dáadáa àyàkán ti sọ iṣẹ́ yẹn di pé iṣẹ́ káwọn kan máa ṣe ni ẹ ọmọ kéékèèké ẹjẹ wa máa ṣe iṣẹ́ tó bá ti bá tó jẹ́ sẹ́ ó ṣe òòmọ tí ó ràn ọ́ lọ́wọ́ ó yẹ pé sẹ́yìn ọlọ́wọ́ bó àní odi ti tóbi tí ó fi wá yẹ pé òṣùwọ̀n ló fi máa ga lókè táwọn tó tó tó tó di tóbi. so ọlọ́run àfi ṣàlàyé fún wa ká máa ṣe àwọn nǹkan wọ̀nyí á tún máa ṣàlàyé fún wa lọ́la sí dáadáa so òṣùwọ̀n ni wọ́n fi wọ́n ṣẹ́ wa ní omi pé kéèyàn wọn máa fi ọwọ́ kékeré mú iṣẹ́ kankan Hmm. ọlọ́run òṣùwọ̀n ni ó fi wọn òṣùwọ̀n tó ṣe déédé ìyá omi kìáàmà lọ́jọ́ bíi náà kìáàmà ni ó fi wọn ọlọ́run fàlà túsìlámù ọlọ́run ni àní sí àbòsí tíntìní báyìí fẹ́ nìkan ọlọ́run àbòsí tíntìní báyìí àní sí fẹ́ nìkan ìjọba ṣe lọ gbà èyí tí wọ́n bá bọ́ ọ ṣe ó ń tì lónìí so èyí tí wọ́n bá ṣe ìwọ lọ gbà á. <laughs> ọlọ́ni kí ni wà ń ká na mìsíkọ́. wà na mìsíkọ́ la hábàtì mìíní kọ́rídàlẹ̀ àti ìlàbí ha. olórí nǹkan ò bá jẹ́ òṣùwọ̀n irúgbìn kọ́rídàl irúgbìn yẹn ló kéré jù ní àwọn irúgbìn lọ́dọ̀ àwọn alárúbáwá ọlọ́dọ̀ ẹgbẹ́ kí ni ẹ bá kéré bí irúgbìn kọ́rídà ọlọ́ni àtẹ́yìn àbí ha tí wọn bá kó mọ́ òṣùwọ̀n yẹn lọ́nìí kan lọ mú wa àtẹ́yìn àbí ha ọlọ́ni á nìkan mú wa kó fi sí bó jẹ́ rere ni bó já burú ni ọlọ́run ó fi sí i ọwọ́ lọ pé tí ọba tí ì pé wọ́n máa wá wá ní ọlọ́run yóò pé ọlọ́run ti pè so ẹni wá jẹ́ mùsùlùmí gbà mí àwọn mọ̀lẹ́kà lè mọ́ ti kó rere yẹn pé àbúrò yẹn ó ti wá ga ju <laughs> rere lọ ọlọ́run nìkan ó pa àwọn dáadáa kan ló ṣe bí àwọn gbólóhùn kan lónìí wọ́n fi sí ni ó sì àwọn àtẹ̀sùn so jẹ́ àwọn abẹ̀rù so ọlọ́run wa káà náà bí àwọn káfà bí wọ́n ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba tá a bá ní àáṣe ìṣirò àwọn ọlọ́run ọba tó ní àáṣe bíi náà tí a bá la fẹ́ sí nǹkan a fẹ́ sí gbogbo nǹkan ọlọ́run àwọn ọlọ́run ọba ti tó kọ́ gbà pé sísí tá a fẹ́ sí yẹn sísí tí ó pè yàn yàn ni kéṣe ló tẹyàn mí yàn so wọn máa túmọ̀ ayà yẹn náà lọ fún arọ́là ìta abẹ́kọ̀ọ́ lọ́dún tó wọn láǹfààní ṣùgbọ́n àwọn tó máa bẹ̀rẹ̀ ṣẹ́